105.9 FM. Professionalism nurtured by experience. Ladies and gentlemen, the fun is getting bigger for Glow subscribers. Christmas is already here for the lucky ones. If you are not yet on the Glow network, you are missing out big time. Living up to its promise, the Joy Unlimited extravaganza launched by the Proud Nigerian network is spreading joy all around the country. Thousands on the network are benefiting from the ongoing promo. The first set of winners, 203 in number, were presented with their prizes at Glow World, Adeola Odeku Street, Victoria Island, Lagos on Thursday in the presence of officials of Lagos State Government, National Lottery Regulatory Commission, media chiefs and celebrities, 71 winners of television sets, 61 winners of refrigerators, while 71 older Nigerians went home with generators. This is in addition to over 1,000 winners of Glow freebies. Hurry, keep recharging as there are still 14 prize presentations stations across the country. And is next on Thursday, November 25th, and will be followed by Ibadan on December 2nd, and Port Harcourt on December 9th, Abuja and Jos on December 16th, Benin City on December 23rd, Akure on January 6th, 2022, Asaba on January 13, 2022, Kano on January 20th, 2022, Uyo on January 27, 2022, Owerri and Abuja on February 3rd, 2022, and and lastly Ibadan and Lagos on February 10th, 2022. It is time to keep recharging, so join the winners. Joy Unlimited Extravaganza promo is giving out 500,000 prizes worth millions of naira to Nigerians and this includes five brand new Kia cars which will be won every month and there are also 100 appliances including television set, fridges and generators to be won weekly and of course a total of 5,000 freebies to be won on a daily basis basis. Wow, it is a banker that there will be unlimited joy in over 5,000 homes every day. And the big one, the brand new Kia Rio car, five in number, will be driven away by lucky subscribers every month. What are you waiting for? The first set of winners have received the appliances they've won, but the 15 brand new cars are still up for grabs, as well as thousands of refrigerators, television sets, and generators. Start recharging immediately to boost your chance of qualifying for both weekly and monthly draws now. All you need to do to stand a chance of winning any of these juicy prizes is a recharge of 500 naira in a week, Monday to Sunday to qualify for the weekly draws, while 2000 naira recharge in a calendar month qualifies a subscriber for the monthly draws to win any of the car prizes. Remember, the more you recharge, the more entries you get and greater the chance to win. So, if you recharge 1000 naira credit, you automatically they get two entries for the weekly draw and two entries comes with a recharge of 4000 for the monthly draw. Sure, it feels good to be a Glow subscriber. Get your Glow line today and start recharging to join the next set of winners who will receive their prizes in Joy Unlimited Extravaganza promo. Ìbàdàn kí ni sóò Fresh FM nìbàdàn la wà. ẹkún ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala ẹkún ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala ògidì ìròyìn pọ́n. tó jáde fún tòní o ẹ dákun ẹ wá nǹkan fìdílé ká jíjọ gbọ́. ó ká jíjọ gbọ́ ajá balẹ̀ lẹ́yìn ìròyìn káàkiri àgbáyé lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine ó kìlọ̀ ó ṣe kò dẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. ó tiẹ̀ já sọpẹ́. ọjà sọpẹ́ ẹ̀rí láàmú ẹ̀rí ayọ̀ láàmú fi o. sọ ti o bá já sọpẹ́ eh, eh, lèyìn mọ. tẹ ọba ara àwọn àgbààgbà méjì tọba tọba iṣẹ bá ti yọjú lọọkan ah. tẹnìkan bẹyìn kẹ hmm, tẹnìkejì náà ti ọjà sọpẹ́ ni ọjà sọpẹ́ ni ah, ẹyìn báwo ni ẹjẹ ni ah. ẹja ń bá kàn dání àkànní àkànní o àkànní ọjà eh, sọpẹ́ ni. bóyá lórí agbami òṣèlú ọ wà bá mọ́jọ́ kan lẹ̀ torí àwọn ọmọ efo apple generation hmm. àwọn ọmọ millennium yes àwọn yìí sábà mọ ẹdúná kí ni ìyàtọ̀ ẹja àtakàn kí ah. sì ní ìbáṣepọ̀ méjèèjì bàbá ah. fẹ́ sọ pé ṣé positive lọ̀rọ̀ yìí o àbí negative bíbẹ̀ ló ti tu. adé ẹmọ ọ̀jẹ̀ de ló wà ké sí dé ẹ mọ dé ẹ mọ bọ̀dá mi lọ́wọ́ àkéésí pé ẹja ń bá kan o kó wá ṣàlàyé a ẹja ń bá kan o wọn ò tiẹ̀ jẹ́ ìsinmi lórí programu rẹ̀ pé níjó ni bàbá olówó yóò tó wa mu ni pẹ̀lú ògo Ọlọ́run yóò padà láàyè ẹja ń bá kan ẹja ń bá kan eh, normally ọmọ ọmọ wò pé ẹja ni o àwọn ànàgó ọ̀rọ̀ nu àwọn hmm. ẹnà ọ̀rọ̀ tán bàbá wa fi sọ̀rọ̀ láyé ìjọ nu hmm. tí wọn ò bá fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ hmm. tájòjì ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ tẹ́ ni ògiri létí o ògiri létí òun náà tún. ó tún ní ntọ́badé. ó tún ní ntọ́badé ta ni ògiri lé títí àti sọ báwọn. <laughs> àbí bàbá ní bàbá pọ̀ jù báyìí lọ. àbí bàbá ní ẹ̀jẹ̀ àtẹ̀. ẹ̀jẹ̀ àtẹ̀. káì. àwọn èèyàn wọn máa wọn sọ pé ah ìmùtẹ́ wa bá lọ o. ẹja ń bá kàn. tọ́ba sọ pé ẹja ni o oh. kò bọ́ sínú. bọ́ ẹja máa ń sòróró lẹ́nu ẹja da ẹja lẹ́ran lá <laughs> mo ń bèrè. gbogbo náà gbogbo tó bá ti dùn ó máa níbi tó burú sí gbogbo tó bá ẹja sì máa lúwẹ̀ àwọn akẹ́mọ́ fẹ́ rìn mọ́ ẹ ṣe ra dáadáa literally fáwọn ọmọ yìí eh, eh, èmi eh. ń sọ ọkàn wọn fún wọn ni èmi ń sọ ọkàn wọn ni o kí ni correlation ẹja àtàkàn àtú láìpẹ́ yìí ẹ jẹun ẹ káàbọ̀ sájà àbálẹ̀ ohun gbogbo ọgbọ́n ní fi ń kọ̀yàn mm. bá a wa a ṣe dànù mọ́ gbọ́ dànù bá ṣàwẹ́wà wa a ṣe lásán mọ́ gbọ́ lásán mm. ó ní tó fàyọ ó sì ní tẹ gbọ́dọ̀ mú kó ń ó sì ní tó bá dé. yes ìwé mẹ́rin o Daily Sun Nigerian Tribune ìwé ìròyìn Vanguard àti The Punch bí wọ́n ṣe jáde níbẹ̀ ò ní ṣòroṣò lágbá wọn mú hmm. torí yìí sì ni. Hmm ṣe rí àbọ̀sọgbánú yé ìparìpa ìròyìn kan kò dáa kéèyàn ó firú ẹ̀ ṣẹ́wọ́ àmọ́ ń gbà jẹ́ pé ọ̀gángan mú mi ni wọ́n kọ́ síbàá nínú punch kí làwa fẹ́ ṣe àkà hmm. náà ni wọ́n ní ní ọdún tó lọ nìkan twenty twenty ní orílẹ̀-èdè nàìjíríà àwọn obìnrin bíi ẹgbẹ̀rún mọ́kànlá lé ní gbà eleven thousand two hundred àwọn obìnrin nínú ìta àti ráwọn mọ̀jìsínbìnrin bákan náà làwọn èèyàn burúkú bá fi tìpátìkúùkù lájọṣepọ̀ hmm. lọ́dún 2020 hmm. ní orílẹ̀-èdè nàìjíríà nìkan nigerian women children raped in 2020 11,200. thousand two hundred ni wọ́n àjọ ìṣọ̀kan àgbáyé the united nations lọ jábọ̀ nù wádìí wọn tí wọ́n ṣe lọ ṣe bọ̀ ní gàdàgbà gàdàgbà tí wọ́n tún kọ̀ròyìn míì síta gbangba Vanguard fún tòní níbẹ̀ ni ẹnìkan tí ń jẹ́rìí láti máa tako àwọn òṣìṣẹ́ aláàbò tí ó ṣàwọn bọ́sẹ̀ ṣe é ṣojú láòkó sọ̀rọ̀ sókè EndSARS pàápàá ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Lẹ́kì ẹni tó jẹ́rìí òun tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí sọ pé a lásìkò ọ̀hún wọ́n kọlu òun kódà wọ́n tún mú òun wọ́n ṣe òun yànkanyànkan bí ìgbèyàn mólè wọ́n hmm. lu òun bí ejò àjẹni ìròyìn yẹn pé ha ó mà ṣe o ẹnì ló mọ̀ ṣáá hmm. ìta gbangba Vanguard ní ọkọ̀ yẹn sí o. ọ̀dà ẹ jẹ́ kí n wá kọ́kọ́ sọ ìròyìn kan fún yín tí kò sí nínú gbogbo òwe tó jáde láàárọ̀ tòní àmọ́ ojú mi rí kò sì tí ì kú òun ọpọlọ ẹjẹ ń sáré jùúlẹ̀ ní agbègbè ojú mọ́sọ̀ọ̀sẹ̀ tẹ́ bá ń bọ̀ kẹ́ tó dé abẹ́ bíríìjì mhm. abẹ́ afárá academy mhm. ọkọ̀ àjàgbéjò kan ti fẹ̀gbẹ́ wọ́n lẹ̀ mhm. láàrin méjì ojú ọ̀nà tí wọ́n ń tún ṣe yìí èpo ń dà lẹ́ mbẹ́ ah. àwọn èèyàn wàá gbọ́ náà wọ́n sì ń gbọ́n ni ẹni ó mú kẹ́gì ah. ẹni ó mú báfọ̀mọ́lókun Ah. ẹni ó mú ke wọ́n sì ń gbẹ́ mẹ́ a rí àwọn agbófinró tí wọ́n náà ró mẹ́ o hmm. agbófinró wa lo ọgbọ́n wọn fọgbọ́n ṣe rose ti fi ọgbọ́n ṣe wọ́n ta kété sí wọn in hmm. case of incasity tí nǹkan kan bá ṣe kẹwò ọgbọgbọn làgbàlagbà fi sá fún mọ nínú àwọn ẹni yóò gbọ́ràn ọ̀rọ̀ wa di pé tá à ń fẹ́ kú àwọn èèyàn ọ̀gbọ́ràn kankan mọ́. àbọ̀bọ̀ bẹ́ẹ̀ ni. ìṣẹ́ ni àbíwọ̀ òmùgọ̀ àbá ìmọ̀kànmọ̀kàn gbogbo ẹ̀. àbí ìmọ̀ọ́mọ̀ fẹ́ para ẹni sílùú lọ́rùn. all of the above. ok all of ni. bẹ́ẹ̀ni. hi agbègbè ibo again àdírẹ́sì ọ̀dọ́ yìí o. ká tó dábẹ́ bíríìjì academy ni. ok lẹ́ẹ̀tì rí o ti fẹ̀gbẹ́ wọn lẹ́bẹ̀. wọ́n ti wá gbé àjàgbéjò kan sí òdì kejì. pé láti máa fi tí wọ́n na pọ̀pá kan láti fún ọ fi fún ọ ni wọ́n fi ń gbọ́n sínú tiẹ̀. ok bọ́sibẹ̀ bẹ́ẹ̀ ti ń dàlẹ́ àwọn ẹ̀ mo sì rẹ́ni tó gbé ke tó sáré fóònù fìrì. ah, ah sàdánkátà <laughs> rẹ ìwọ mò ń wò dà ọlọmọdé ọwọ ayé ro Ọlọ́run kò ṣàánú. ẹ lọ síjú ìwé ìròyìn ní hmm. àárọ̀ ti òní yìí wọ́n lẹ́ni tí ọmọ sí ògbúfọ̀ ìní wọn ọmọ rí ìní ọ̀jẹ́ kí ìgbẹ́jọ́ kọ́ máa tẹ̀ o lórí ọ̀rọ̀ àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ Sunday Ìgbòho hmm. ní ìbò wánu ẹni tí ọmọ sògbúfọ̀ sédè Yorùbá wọn ni iná fa o ọ̀dà ìyún bá àwògede ń gbé bàbá sòwé omídìrán ọ̀pàpà ti dágbére fáyé lẹ́ni ọdún mẹ́tàlé ní ọgọ́ta sixty three years hmm. àríyùn bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn náà bákan náà àwọn nǹkan tọ́jọra báwọn náà látún rí ara wọn wọ́n ní ìpakúpa tí wọ́n ń pa àwọn ìkànnló àti àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lójú ọ̀nà kaduna sí si, àbújá ìdójútì ńláńlá lọ hmm. jẹ́ fún orílẹ̀-èdè nàìjíríà hmm. fún ẹni tó bá mọ̀ ni o Arewa hmm. consultative forum ló sọ bẹ́ẹ̀ jáde. bẹ́ẹ̀ ni gbogbo òwe ìròyìn ló gbé ìròyìn akọni tó rè wàlẹ̀ àṣà yìí ṣe ó jà fitafita pẹ̀lú àlùmọ́ǹtù lẹ́yìn ọ̀rẹ́yìn ikú kọ̀ ó lóun ọ̀gbà nǹkan kan o àfìgbà tó mú akọni òṣèré ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni tó jẹ́ adẹ́rìn-pòṣónú Babátúndé Omídínà tí ó mú rọrùn àrèmọ́ bọ̀ hmm. tọ́ ọlọ́run kí ó dákun kí ó bá wa foríjì ní ìta gbangba Vanguard lóòrọ̀ tòní Wike wí nǹkan ó ní ìdíre o ti ìwà bú mímọ́ fọ́pa epo gbọ́npo lọ́nà ẹ̀lẹ́tọ̀ọ́ tí òfin ní sópin sí báyìí lásìkò tá a wà yìí Wike ló wí ẹ́ kí láadé nìròyìn ẹ̀ ń wí ẹ̀gbẹ́ ẹ̀ látún ti rí ìròyìn míì nígbà tí wọ́n kọ pé lórí ọ̀rọ̀ àti fi Kánú lẹ̀ kúò nínú gbàgà ọba àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sókè pé kí ló dé gan-an àwọn aláṣẹ lẹ́ka ètò ìdájọ́ kan sọ pé wọ́n gbọ́dọ̀ tẹ̀lé ìlànà bó ti tọ́ bó ti yẹ due process kó tiẹ̀ tó di pé wọ́n mọ̀ sọ̀rọ̀ fífi Kánú lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà la tún ti rí ìròyìn míì pé ẹ má atanra wa ẹ atanra wa ọ̀rọ̀ àtúntò orílẹ̀ yìí tí ẹ ń pè ní restructuring kó lè yanjú ìṣòro nàìjíríà kankan débì kankan ẹ̀já mi ń bẹ̀ ìta gbangba Vanguard ni wọ́n kẹ̀dẹ̀ kọ̀ yẹn sí kẹ̀. àwọn ìròyìn míì tó jẹmọ́ ti orílẹ̀-èdè nàìjíríà ó lélẹ́yìí níbi tí ilégbèmọ̀ asòfin sọ pé àwọn ti síwèé kan owó tó tó bílíọ̀nù mẹ́rìndínlógún sixteen billion naira tí wọ́n fi há ibì kan nínú àbá ètò ìsúná ọdún twenty twenty two ìròyìn ló ń bèèrè pé fún kínni bàbá ráyè àádébẹ̀ tá a sì kà á fún yín nínú ìwé ìròyìn gbogbo tó ní àárọ̀ tòní bákan náà ẹ̀gbọ́ ìròyìn eléyìí lórí ensars ensars panel Fálànà ti sọ̀rọ̀ jáde ó ní ó dàbí ẹni pé àwọn tó jẹ́ agbẹjọ́rò ìjọba wọ́n mẹ́kún sun ju ọmọ olóòkú lọ o hmm. government lawyers weeping more than the bereaved hmm. Fálànà lọ sọ bẹ́ẹ̀. káì hmm. lórí ikú àlùmọ́ńtù tó mú ẹnìkan tí ń kẹ́kọ̀ọ́ láti gbàmọ̀kúnmọ̀ ní fásitì OAU tí wọ́n sì fúnra sí ẹni tó nílé ìtura kan wọ́n ní ọmọkùnrin bàbá tí ń jẹ́ Adédoyin òun gangan ló ṣe kò kárí gbogbo bí wọ́n ṣe gbé òkú arákùnrin yìí kú nílé ìtura bẹ́ẹ̀ tí wọ́n sì lọ rèé rí mọ́lẹ̀ níbì kan ó mà ṣe o ìwádìí ń tẹ̀ síwájú awuyewuye ò dúró lórí ikú arákùnrin yìí kọmíṣánná ọlọ́pàá náà sọ̀rọ̀ o ìròyìn ń bẹ níta gbangba The Punch lórí ti covid-19 ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ti sọ pé gba bẹ́rẹ̀ covid tó o bá fẹ́ràn sí ara rẹ̀ hmm. ìjọba àpapọ̀ ló sọ fáwọn òṣìṣẹ́ ọba lórílẹ̀-èdè nàìjíríà. Hmm. ẹ wo nǹkan tí ì lágbo òṣèlú ẹgbẹ́ APC ẹgbẹ́ ọlọ́wọ̀ wọ́n ní déètì oṣù kejì ọdún tí ń bọ̀ February twenty twenty two tí wọ́n pé wọ́n ó ṣe ìpàdé ìgbìmọ̀ àjọṣepọ̀ wọn <laughs> bí wọ́n bá sọ pé nǹkan ṣe kì kí ni ìtumọ̀ ẹ̀ kí n pé ìwọ ní ìsìn o ṣe kì. kí n sọ pé Báyọ̀ ẹsẹ̀ rẹ mì. ẹsẹ̀ mi ò mi o ẹsẹ̀ rẹ ò mi àríṣẹ́ ìtumọ̀ ṣe kì nu ẹsẹ̀ rẹ ṣe kì. ayọ̀rọ̀ ẹsẹ̀ mi ò ṣe kì o. ẹ kò dúró dáadáa ok pé kò tí ì dájú. ìdí òkò dájú nù ẹja bákan ẹja ní bábọ̀ ṣé ìtumọ̀ ṣé kiri ẹ̀jánu ìbò ìbò àwọn ní déètì APC àti ṣe convention one twenty twenty ó ṣe kì wọ́n ní láwọn ìpínlẹ̀ méjìlá tó jẹ́ ti APC nínú àwọn ìpínlẹ̀ tó jẹ́ ti APC wọ́n ní wàhálà ṣàǹfẹ̀jú kẹ hmm. kẹ hmm. kẹkẹ kẹkẹkẹkẹ bí iná inú ẹ̀rùn ẹ jẹ́ bí ọ̀wọ́. ẹ jẹ́ àṣẹnu dédé sí bíbá ká lọ sí ojú agbo ọjà tá a fẹ́ polówó fún yín ẹ bá ní gbà á bá a hmm. ṣe ń gbé síta fún yín bẹ̀rù oh. kẹ́ bó wìtìwìtì ọmọ alájẹ ni wá o. Thank you. ajá balẹ̀ ajá balẹ̀ òru sílò ọ̀pọ̀lọpọ̀ àkọ́bí ló ti dẹni ẹ̀yìn ọ̀pọ̀ ló ń tọrọjẹ lọ́wọ́ àbúrò ó mà ṣe o ohun ojú wọn rí ẹnu ò lè sọ. èmi mọ ohun ojú mi ti rí. àkọ́bí tó yẹ kó máa fún ni wádẹni tó ń dájọ́ fún èsì o. Jákọ́bù sọ fún Rúbẹ́nì pé ìwọ ni àkọ́bí mi àti agbára mi ṣùgbọ́n ìwọ kì yóò tayọ. fún gbogbo àwọn àkọ́bí àti ọmọ ológo church Nigeria Shilo district center behind Alexander hotel abala ológun ẹrú ẹlẹ́ẹ̀lẹ́ ayọ̀ àkórí oṣù yìí ni ogun àkọ́bí àti àwọn ọmọ ológo date wednesday twenty fourth sí friday twenty six november two thousand and twenty one agogo mẹ́wàá àṣálẹ́ ní fọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta ministry pastor j o fagbamigbe aka babadu wonder pẹ̀lú àwọn ìránṣẹ́ ọlọ́run mìíràn pastor zedo odubose jp ìbàdàn area superintendent and metro chairman pastor dr iyes aojude jp nana territorial chairman and tsc mvp àwọn olórin ẹ̀mí ọjọ́ náà ni brother ezekiel kọmọláfẹ́ sista kòfóróla ilébèdè àti sista táyé blessing oyèbámidí aka ìwọlóye àwọn àkọ́bí àti ọmọ ológo rẹ yóò wọnú májẹ̀mú ìṣerere lọ. Dashing through the snow in a one horse open sleigh. Di ẹ̀dá tuntun gbé ìgbé ayé tuntun nínú ọdún tuntun. Make your destination catch your destiny. Become a permanent resident in Canada. Láti wá fẹ̀mí ìmoore hàn sọ́lọ́run àti gbogbo ẹ̀yin oníbàárà wa. Láṣẹ ṣàgbékalẹ̀ end of the year promo níléeṣẹ́ online dynamics. Láti fún ọ láǹfààní kó lè wọlé sí èyíkéyìí orílẹ̀-èdè tó wù ọ́ nínú ọdún tuntun twenty Why not register for your visa process now for an eventful 2022 before December 17. Martin gbogbo ìrànwọ́ tó o nílò láti kàwé ṣiṣẹ́ kó o sì tún gbé lórílẹ̀‐èdè Canada Europe tó fi mọ́ ìwé ìgbẹ́lú pẹ̀lú àti ṣiṣẹ́ ní United Kingdom àti United States ló wà nílẹ̀ fún ọ ní Online Dynamics láfi ní kó forúkọ sílẹ̀ ní Online Dynamics kó tó di December seventeen ọdún yìí kó o sì jẹ̀fà ìrẹsì àti chicken ọdún kàn sí Online Dynamics Limited lónìí lólùléeṣẹ́ wọn tó wà ní floor four Cocoa House Ìbàdàn tàbí lọ́fíìsì ọ̀rọ̀ lọ́mọ number twenty five Oyedoku Street Àgọ́wandé Òṣogbo Online Dynamics lóníkà ṣọdún ayọ̀ shop rice chop chicken. ẹ̀mí ẹ̀mí mímọ́ mọ́ra ìlú ìbàdàn tó kú àmójúbà ìsọjí alágbára mi ló ti ti ni fire of pentecost ti iléeṣẹ́ ìránṣẹ́ fire of pentecost evangelical outreach onígbàwọ́ ẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ cac chapel of blessing district headquarters ìyànsọ́pákó bódìjà ọjọ́ ìwórodẹ express ìbàdàn tún ti gbìnàyà o. ìsọjí ó gbéraṣọ láti monday ọjọ́ kejìlélógún sí tuesday ọjọ́ kẹẹ̀dógún oṣù november láago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ ìṣòro tó lékeka ní ti friday látago mẹ́wàá alẹ́ dàárọ̀ kùtùkùtù sátidé ẹ̀mí mímọ́ làkórí tọdún yìí. gbogbo ìránṣẹ́ ọlọ́run àtòṣẹ́nu ìjọ tó fẹ́ túná ìpèdà. ọjọ́ sátidé ogúnjọ́ november ni ẹ máa lẹ́wọ́ àárọ̀ àwọn ìwé kan wà tá a ti ṣètò sílẹ̀ fún àwọn irinṣẹ́ ọlọ́run tó bá tètè dé nítorí pé díẹ̀ ló wà ńlẹ̀ àwọn dókítà ń bọ̀ ní friday ọjọ́ kejìdínlógún láago mẹ́jọ àárọ̀ fún yíyẹ ìlera ara wa wò lọ́fẹ̀ẹ́ àwọn kan olúwa tó ṣiṣẹ́ ni pásítọ̀ ayọ̀délé ọ̀sásọ̀nà pásítọ̀ afọlábí samuel prophet àṣẹòní pásítọ̀ ẹ̀sọ̀ gbìrò wòlíì àìtí hallelujah pásítọ̀ ẹ̀sẹ̀ adam bàbá automatic wòlíì ẹ̀mọ ọlọ́wẹ̀rẹ́ àtàwọn ìkẹrànṣẹ́ ọlọ́run àlàyé mi wòlíì joshua o àjífowówẹ̀ bàbá fire ní ó gba gbogbo ènìyàn lálejò hello sir zero zero three four zero five eight eight three five fire of pentecost twenty twenty one twenty to twenty 28th November. is going to be powerful. Be there. Oga John, how you think buy all these things? cut soap for me now. <laughs> Now, mr bode our corporate neighbor call me say why are they carry cash up and down. He say axa mansard money market fund They give confirmed returns where i go fit use cash out weller. so if i come put my money inside now and i won't use my money later hope say dem no go dey tell me stories o. Oh. <laughs> axa mansard na trusted international company Where they over fifty countries their style na transact earn and go sharp sharp you don withdraw your money and you go still earn. omo oga john na you o. na axa mansard investment jare if i wan save i fit buy investment from other companies from their one-stop shop with no wahala at all. with axa mansard investments you don't have to give up your convenience for earnings you can have it all visit www.axamansard.com forward slash investments or dial star 987 star 2 hash to get started today please read the prospectus and where in doubt, consult your fund manager or any other professional advisor for guidance before subscribing. wá akérò sáríbà ń pe nọ́mbà yìí lórí fóònù rẹ tó ṣẹ̀ṣẹ̀ rà. ó ní ngbà. àwàlẹ́ ò ti ń fẹ́ wọ́. ṣebí tanná bẹ̀ lọ sọ fún mi pé o fẹ́ rà lánàá. ẹ bẹ́ẹ̀ ni ó kù díẹ̀ kí n débi tí n rà á ni mo gbọ́ polówó ilé ìtajà fóònù kátẹ́ mo bá gbé bọ́ọ̀dì ó di mọ́kọ́lá bí mo ti ń wo bẹ̀ lọ́ọ̀kan àyà mi là kàràkà torí àwọn ìyálàyà fóònù tí mo rí táwọn èèyàn mú jáde láti bẹ̀ owó tó wà lọ́ọ̀ mi lọ́dẹ̀ díẹ̀díẹ̀ lóṣooṣù fódìdí oṣù mẹ́fà gbáko lèmi náà bá yá mú èyí tí wọ́n máa fi ká tẹ̀. ọ̀dà bá àwọn ètí ọ̀rà tó wọ̀ mí. málòkù ti ń bẹ lọ́wọ́ rẹ lọ ká tẹ̀ bó o sì gba tuntun àyànrán. mo gbé bẹ̀rí ọwọ́ méjì fẹ́yàn kan ọ̀gá ni kátẹ́m ní tòótọ́. bítímù làwọn èèyàn ń wọlé sí kátẹ́m phone store tó wà ní suite three and four God Delight Plaza Mọ́kọ́lá roundabout Ìbàdàn telephone zero seven zero one seven one seven one seven two four. pẹ̀lú owó chikini ìwọ náà lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ sọ̀rọ̀ tó wọ̀ ọ́ ìyanu tí yóò ṣẹlẹ̀. lẹ́ẹ̀kan lọ́dún ìbẹ̀wò owó olúwa máa ń la ìlú ìkòyí àpòmù ìkirè àti àwọn ìlú tó yí kájá nínú festival of peace ẹlẹ́ẹ̀kan lọ́dún ó ṣí àmì àti ìyanu àyípadà rere ni ọlọ́run ló fẹ́ fi tọdún yìí ṣe ìtúsílẹ̀ láti inú ìgbèkàn ọlọ́run ìpè wòlíì jerimáyà olùtọ́pẹ́ adéyẹmọ jp fẹ́ gbé ògo rẹ̀ dìde ní festival of peace twenty twenty one bẹ̀rẹ̀ lọ́jọ́ sunday ọjọ́ kọkànlélógún oṣù kọkànlá sí ọjọ́ sátidé ọjọ́ kẹtàdínlógún oṣù kọkànlá ọdún yìí sunday twenty first to saturday twenty seventh november twenty twenty one ní pápá csc e primary school abiri ìkòyí aago márùn mẹ́fà àbọ̀ àárọ̀ àtàgọ́ mẹ́rin àbọ̀ ọ̀rọ̀lẹ́ nípàdé láti ọjọ́ sunday sí thursday power night ní friday bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án alẹ́ ọ̀pọ̀ àwọn wòlíì àtolórin ẹ̀mí ni yóò fi ànáìtì wọn ṣiṣẹ́ ìtúsílẹ̀ evangelist yemi adeola evangelist christiana orindoyin evangelist sarah praise olúwa lónìí bísí apostle elijah akitunde ọlọ́run ò sọ bẹ́ẹ̀ pastor ayọ̀ ezekiel pastor js mọ́kànjúọlá àti wòlíì àgbáyé ni professor amolúalọ olùgbàlejò ní pastor eo alálàdé bàbá csc orí òkè ìkòyí àtẹnitá fún ìran festival peace prophet jeremiah olùtọ́pẹ́ adéyẹmọ jp csc ìkòyí district evangelist jésù retí rẹ voice of peace outreach international ló ń kéde ìbàdàn ẹ gbáradì pẹ̀lú bí àjọ tó mójútó eré ayò nípínlẹ̀ ọ̀yọ́ ṣe ṣe àgbékalẹ̀ ìpàdé ẹlẹ́ẹ̀kẹta irú rẹ̀ pẹ̀lú àwọn tọ́rọ̀ kàn pẹ̀lú àkórí redefining responsible gaming ayẹyẹ ọlọ́jọ́ méjì ọ̀hún ni yóò bẹ̀rẹ̀ pẹ̀lú ètò ojú pópó lọ́jọ́ kẹtàlélógún oṣù kọkànlá ọdún twenty twenty one nínú ọgbà ọ̀yọ́ state gaming board state headquarters lẹ́gbẹ̀ẹ́ ọ́fíìsì FRSC nìbàdàn láago mẹ́sàn-án òwúrọ̀ ìpàdé ọjọ́ kejì ni yóò wáyé lọ́jọ́ kẹrìnlélógún oṣù kọkànlá ọdún house of chiefs ọ̀yọ́ state secretariat agodi ìbàdàn láago m mẹ́wàá òwúrọ̀ aago mẹ́fà ìrọ̀lẹ́ ọjọ́ kan náà láǹfààdàgbà ìtọ̀rọ̀ síbi ètò àpèjẹ àti gbígba àmì ẹ̀yẹ ní lẹ́tọ̀tọ̀ event center awolowo avenue bodijà ìbàdàn. ọlájídé bọ́ládúró ti ṣe alákòóso àgbà fún àjọ ọ̀yọ́ state gaming board lólùgbàlejò. lára àwọn tọ́rọ̀ kan lọ́jọ́ náà ni ọláfadékẹ́ akẹ́jù sheriff ọláníyàn akin alábí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ àti láti gba àyè sílẹ̀ ẹ pè fisáyọ̀ kẹ́ sórí zero eight one three nine one zero five four seven four ilé iṣẹ́ betking nairabet betwinner melbet golden chance lotto bet naija twenty two bet premier lotto àti merry bet ló ṣe agbátẹrù ẹ̀ ọlọ́run ń pè ó ọkùnrin ni ọ́ obìnrin ni ọ́ lórí àdìyí sọ pé ó gbèlè o bàbá tí ẹ̀mí máa ń horu yè lára wọn prophet mb adeyi ààrẹ the true life gospel church international incorporated ògbèrè olùlọ́yọ̀ housing estate lẹ́yìn ògbèrè police station target bus stop nìbàdàn ni ọlọ́run bá sọ̀rọ̀ láti gbé àkàsẹ̀ ìpàdé àárọ̀ tọ́sẹ̀ tọ́sẹ̀ kalẹ̀ pẹ̀lú àkòrí olúwa gbọ́ tèmi agogo méje sí mẹ́jọ àbọ̀ ọlọ́run tó gbọ́ ti anna tó gbọ́ ti jábẹ́sì bó ti ń ṣe bẹ̀bẹ̀ ń bẹ̀ bákan náà ìṣòro alalẹ́ friday alẹ́ àwọn aṣẹ́gun ìpàdé ńlá alágbára méjèèjì yìí àwọn tó lọ ti ń jó jàgínní yòdò ti àárọ̀ tọ́sẹ̀ àti ẹlẹ́ friday ọ̀sẹ̀ tá a wà yìí yóò tó lágbára o prophet mb adeyi ààrẹ the true life gospel church international incorporated elijah àsìkò tiwa tó gbà láti ṣe ayé lóore kí ìpè ìkẹyìn tó dún àyè kánsẹ́lì yọ wà lẹ́yìn àwọn àpàdé láwọn yìí o ẹ máa bọ̀ láàárọ̀ kùtù high thursday ọ̀sẹ̀ yìí àti alẹ́ friday ní the true life gospel church international incorporated ògbèrè olùlọ́yọ̀ lẹ́yìn ògbèrè police station target bus stop nìbàdàn telephone zero zero three three four four eight three five four prophet mb adeyi lóní kó wá wá gbá ìyanu rẹ mú síkú Jésù lolúwa. Oyalẹ́lẹ́nu ṣoṣo TSC Mountain Top Ọlọ́run àwọn bàbá wa yóò rìnrìn agbára o. Ìrànlọ́wọ́ àwọn akọni lágorí ti twenty twenty one. Ó jẹ́ gbogbo aládùúwà. Ọlọ́run àwọn bàbá wa fẹ́ dìde fún ìrànlọ́wọ́ gbogbo wa. Nínú pàdé àdúrà májẹ̀mú ọlọ́dọọdún yẹn ni o. God of our fathers látọjọ́ monday twenty second di friday twenty sixth november help for the hero làkórí god of our father jésù rẹ̀lẹ́wọ́ aláìléèyàn fẹ́ lu àwọn ìránṣẹ́ prophet mark akínbíyì pastor akínpẹ̀lú reverend wálé adéoyè prophet wùmí jésù yínká prophet síyọláyà prophet ẹ̀sáyà ọ̀ aládìí ọmọ wòlíì bishop and prophetess lucas àwọn olórí ẹ̀mí ìlàjà kíntúndé ọlọ́run sọ bẹ́ẹ̀ kámi rí yẹmi david bọ́sẹ̀ super esther palẹ̀mọ́ táíwò ògùnbíyì ọ̀pẹ̀yẹmí madu máyọ̀ wálì dámi lọ́lá dáa daniel tọ́lú ìbí tó yẹ olùgbàlejò ní wòlíì olúfẹ́rẹ́ òní prayer city ti csc maintain top lẹ́lẹ́nu sọ́nsọ́ àti máa pàdé o ètò àyẹ̀wò lẹ́ra ọ̀fẹ́ máa wà fún gbogbo èèyàn. ìmọ́tótó borí àrùn. ẹ̀yin èèyàn mi ní ìpínlẹ̀ ọ̀yọ́ ṣé bẹ́ẹ̀ mọ̀ pé ìmọ́tótó jẹ́ ọ̀kan pàtàkì nínú ọ̀pákùtẹ̀lẹ̀ tó lè mú ìlọsíwájú bá ìlú bẹ́ẹ̀ sì ni aṣíwájú nínú gbogbo àmúyangàn ní ìpínlẹ̀ yìí jẹ́ àmọ́ ṣá o aṣíwájú tó máa ń tó ń ṣe kò ní lajú rẹ̀ sílẹ̀ kí náà rẹ̀ jájò rẹ̀yìn ẹ wá gbọ́ o ṣé wọ́n ní mọ́fokò mi dá kọkànlá ọjọ́ kẹlá kọ́. láti àkókò yìí lọ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ yóò máa fi kélé òfin gbé gbogbo àwọn kọlọ̀rọ̀ sí ọ̀bùn asọnilẹ́nu tí fi ojoojúmọ́ da ilẹ̀ tàbí ìgbọ̀nsẹ̀ sí àwọn òpópónà ojúṣàn àgbàrá àti gbogbo adágún odò àti èyí tó ń sàn. Hmm, wọ́n ní awífúnni kó tó dá ni àgbà àjàkadì ni àmọ́ ṣá o yínníyínní kẹ́ni ṣèmí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ tó ti ṣe tán láti máa ṣe sàdánkátà àwọn agbègbè tó bá mọ́ tóní jùlọ pẹ̀lú ẹ̀bùn tó jọjú nígbà tí wọ́n máa kópa tirẹ̀ láti ran ìjọba gómìnà Ṣèyí Mákindé lọ́wọ́ láti dènà ẹ̀gbin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ olùkéde Ministry of Environment and Natural Resources lábẹ́ àkóso ọ̀gá àwọn akólẹ̀ ọkùnrin jẹ́jẹ́ Abíọ́dún Òní. This is a blockbuster don't want to miss the biggest and mother of all. This one is Gidigba. Which movie are you hyping like this? This is not a movie. It is Foodco Black Friday Gidigba sales. Power oil 4.5 liters at 5,999 naira 99 kobo. Sunlight 2 kg 999 naira 99 kobo. Buy Binato blender with grinder BLG 452. Get a carton of Indomie 70 gram free. Buy dining table 5 seater. Get a microwave oven free. Buy Binato fan 1660. Get a carton of Indomie 70 gram free. Visit any Foodco Eco store in Ibadan. To get this and many more Gidigba savings, or visit www.foodco.ng. Promo runs from 26th to 28th November 2021. Offer lasts while stock lasts. Terms and condition applies. bóyá ká lọ́rọ̀ coverages kérubù sẹ́ráfù báàbù church. kọ́ńbọ́ọ̀kì àràgbá yamuyamu ìsìn ọjọ́rú wednesday méje ṣílò èyí tó gbẹ̀ fọ́dún tá a wà ń bẹ̀ yìí èyàn seven wednesday ṣílò service láago mẹ́sàn-án òwúrọ̀ sáago méjì ọ̀sán bẹ̀rẹ̀ láti november seventeen sí december twenty nine lẹ́yìn ìgbà náà ni crossover and watch night service yóò tẹ̀lé lọ́jọ́ ẹtì friday december thirty first láago mẹ́sàn-án alẹ́ títí dàgò kan ro ní rock of ages cns bible church ọ̀lọ́gẹ̀dẹ̀ the estate new garage nílẹ̀ ìbàdàn. lábẹ́ àkóso bàbá wa àti màmá wa apostle and prophet co àjànàkú general overseer and spiritual moral in charge tòun tọ̀pọ̀lọpọ̀ òjíṣẹ́ ọlọ́run mìíràn náà ni ó tún wà ń kalẹ̀ tàwọn olórin ẹ̀mí lọ́lọ́kùn òjèjì pẹ̀lú àkòrí àkókò ìkórè john four thirty five wọ́n ní gbogbo ẹni tó fomijé fúrúgbìn ó dájú wọn ó fayọ̀ ká àsìkò ìkórè rẹ̀ dé tiwọn náà yóò kórè ohun gbogbo tó tún kórè àdúrà tó ti ń gbà láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọdún máa bọ̀ sínú ìjọ rock of ages cns bible church ológèdè estate new garage nílẹ̀ ìbàdàn níbẹ̀ lọ́lọ́run bóun ó ti ṣe tiẹ̀ náà la ṣe pé lọ́dún yìí seven wednesday shiloh service tó kẹ́yìn fún tọdún yìí ibẹ̀ máa ti kájọ àdúrà tèmi. ìjọba fún gbogbo iléeṣẹ́ tó ń tẹ̀rọ ìbánisọ̀rọ̀ àtàwọn èlòlé tó ń lo iná tó jójú lówó lẹ́dẹ̀wó jùlọ top sources tún ti dé bó ṣe máa ń dé ní gbogbo ìgbà iléeṣẹ́ wa tó ń bẹ ní woro roundabout àti ní challenge tó fi mọ́mọ́kọ́lọ́ mì tìtì fákànṣe ti black friday níbi tẹ́ ti rajà tó jójú lówó lówó pọ́kú pọ́kú tẹ́sí tó máa jàǹfààní èrè ìfàlẹ́sẹ̀kẹsẹ̀ láìsí lọ kábọ̀ àwọn nepa boys máa wà ní standby láti dẹ́ni pa wá bá wa ṣeré ya fọ́tò papọ̀ ọgbà bẹ́ẹ̀ ni wọ́n tún máa tajà fún wa fún wa lẹ́bùn kàbìtì náírà android phone ló tún máa gba power bank ọ̀fẹ́ ìwọ́sà ti gbórí wọlé kanlẹ̀ kó rè yíkéyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó bá wù ọ́ àtàwọn èlò ilé tí ń lona tó lé nílẹ̀ lẹ́dínwó jùlọ má gbàgbé ní friday yìí làwọn nepa boys yóò mọ wà nílé iṣẹ́ top success tó ń bẹ ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ eco bank lójú ọ̀nà ring growth challenge ìbàdàn tó fi mọ́ ilé iṣẹ́ top success tó ń bẹ ní kákẹ́ building asunlẹ̀ fún elizabeth road mọ́kọ́lá ìbàdàn black friday pẹ̀lú nepa boy bẹ́ẹ̀ ṣe rojúlówó ọjà lọ́pọ̀ kú ọ̀yọ̀kù lẹ́tùn máa jẹ gbádùn tó tó tanná. ajá balẹ̀ ajá balẹ̀. ọ̀bọ̀dé don't disturb me kí ni túmọ̀ ó so gbé ak lọ́wọ́ ni. no mi sọ̀rọ̀ pa ak tó níbọn ak <laughs> sports fún àsìkò yìí this is my father's house ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló sì wà ah sorry this is. Eh, ọjẹ́ ọjẹ́ ka ìròyìn ṣé mo ìròyìn kan oh lè ti eh, kò yẹ kí àwọn ọmọ nàìjíríà Eh. ẹbí tiwa kí wọ́n mọ̀ gbọ́. èwo ni ò yẹ kí wọ́n mọ̀ gbọ́ nù ròyìn. ẹ ẹ ẹ ẹ mọ̀ gbọ́ nígbà tí bàbá bá ń bọ́mọ rẹ̀ sọ̀rọ̀ eh, ọmọ ńlá ti tẹ́tí bẹ́ẹ̀ lẹ́jẹ̀ tó bá sọ fún ẹ pé tọ́ ọ bá fẹ́ràn ara rẹ̀ eh, <laughs> tọ́ ọ bá eh, fẹ́ràn iṣẹ́ rẹ̀ bàbá Buhari ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ oh, oh. gbangba ìta oh, ìwé ìròyìn ti Daily Sun ibẹ̀ ni wọ́n fi sí mbẹ̀ lórí ti COVID-19 ààrẹ wa Muhammadu Buhari ó sọ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tọ́ bá fẹ́ràn iṣẹ́ rẹ̀ pàápàá ẹni tí ń ṣe lábẹ́ ìjọba àpapọ̀ mm, orílẹ̀-èdè mm. pé tọ́ ọ bá fẹ́ràn iṣẹ́ rẹ tó sì fẹ́ kórí àmàlà kọ́ mọ́ pupa mm-hmm. lọ gba abẹ́rẹ́ kofi tí wọ́n kọ síbẹ̀ nù. pẹ̀lú December tí wọ́n pè ní gbèdéke ọjọ́ tí wọ́n fún gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba lábẹ́ ìjọba àpapọ̀ pé kí wọ́n rí i dájú pé àwọn tí lọ́ọ́ gba abẹ́rẹ́ apá abẹ́rẹ́ covid nineteen yìí hmm. wọ́n ní bá a ṣe ń wo December one lọ́ọ̀kan ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó wá ń sọ wípé àwọn tó ń sin àwọn èèyàn nígbẹ́rẹ́ pàkọ́ sílẹ̀ ni ọ̀ pọ́jọ́ yìí bá fi lè kọjá mo ò ní sún síwájú bíi tí wù kọ́ mọ́ àfẹnú ọba fẹ́ràn iṣẹ́ rẹ̀ ní kọlọ̀rọ̀ ìgbà abẹ́rẹ́ yìí ní ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn ẹni tí ṣe akọ̀wé sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà boss mustapha ló kéde pé bẹ̀rẹ̀ láti december one twenty twenty one ẹni kẹ́ni tó bá jẹ́ òṣìṣẹ́ ìjọba àpapọ̀ tí ń ṣẹ́ lábẹ́ wọn pé tí ó bá gba abẹ́rẹ́ yìí wo ò ní gbà kó wọ inú ibi tí ti ń ṣiṣẹ́ bèrè ń tàké pé yóò wá wọnú ọ́fíìsì ìjọba kankan níbikíbi kọ́mọ́bà àkóbí ti ń ṣe ran ẹlòmíì wọ́n ní ṣùgbọ́n ò ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìlọ ń sọ pé èyí ti wá jẹ́ agídí la fi gbà bẹ́rẹ̀ ni wọ́n ní lára àwọn èèyàn tó ta ko ọ̀rọ̀ ilẹ̀nu Boss Mustapha láti rí Nigeria Labour Congress léyìí tó sọ wípé ẹ bá wọn sọ̀rọ̀ ní hmm. àwọn làfi tẹ́lẹ̀ òun ká tó gba kóun lọ́wọ́ ẹni hmm. pé ẹ bá wọn sọ̀rọ̀ ẹ tù wọ́n lójú nì bí wọ́n ṣe lọ rèé gba abẹ́rẹ́ yìí pé torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìlọ ká ṣe tá a gan tá a ti ṣe ẹ jẹ́ ká bá wọn sọ̀rọ̀ ní pẹ̀lẹ́kùtù ni kọ́mọ nàìjíríà kí wọ́n lè lọ rí gba abẹ́rẹ́ yìí torí pé ọ̀rọ̀ tó bá bójú ó lè padà kọ́ wá báyìí mú o nígbà tí ọmọ sọ̀rọ̀ ní ìlú àbújá mínísítà fún ètò ìlera dókítà ọ̀ságe ẹ̀ eh, hánirè ọ̀tẹnumọ́ pé abẹ́rẹ́ covid-19 yìí ó ní ó ti di nǹkan tó di eh, ọ̀rọ̀ àgbáyé kì í sọ̀rọ̀ nàìjíríà nìkan o kí orílẹ̀-èdè nàìjíríà ká wá ṣèṣe pé kọ̀kànmí kọ̀kànmí tí wọ́n bá fi jáàyàn jùlẹ̀ nínú abẹ́rẹ́ covid-19 yìí ẹ̀wọ̀n wọn dẹ̀yẹ síyàn láwùjọ àgbáyé ni o ó ní wọ́n ti fi gbèdéke ọjọ́ kan sílẹ̀ báyìí a sì rí dájú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ ọba tí wọ́n bá nílò iṣẹ́ wọn náà ni wọ́n lọ láti lọ rí gba abẹ́rẹ́ covid nineteen yìí fún àǹfààní ara wọn ni o wọ́n nídìí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí kan ńlọ́wọ́ ńlẹ̀ tí wọ́n sọ pé béèyàn bá gba abẹ́rẹ́ ìtàn wọn ni COVID-19 pé kò ní fi taratara kúò ní àwùjọ wa àti pé ẹnikẹ́ni tó bá gba abẹ́rẹ́ yìí ọkàn rẹ̀ ó tiẹ̀ balẹ̀ pé bá fẹ́ fẹ̀rẹ̀ bá fẹ́ lu onítọ̀hún kò ní lè dagúnlẹ̀ bíi ti wù kí ọmọ wọn ní ṣùgbọ́n àwọn tí ó bá gba abẹ́rẹ́ rárára kí ni ká ti pe tiwọn o látàrí eléyìí o wọ́n ti sọ wípé kì í ṣe pé ìjọba ń dúnkokò mọ́ òṣìṣẹ́ ọba o ṣùgbọ́n wọ́n ń wí gẹ́gẹ́ bí ìmọ̀ràn ìmọ̀ràn bí ìkìlọ̀ ìkìlọ̀ bí ìmọ̀ràn báyìí ni pé béèyàn bá fẹ́ràn ṣẹ́ rẹ̀ kọ́ tètè lọ rè tẹ́ èjìká rẹ̀ lẹ̀ wọ́n bá tẹ abẹ́rẹ́ covid nineteen wọ́n gbà sí fún jabin àrògbá ẹ. èyí ni mo fi sẹ̀yìn lọ́wọ́. èyí ah, náà da <clears throat> ohun tí ẹ̀mí wí fún àwọn ìjọ ọmọ orílẹ̀-èdè nàìjíríà pàápàá àwọn ìjọ àwọn òṣìṣẹ́ ọba lábẹ́ ìjọba ọ̀nà. yes ẹ jẹ́ á lọ sí agbo òṣèlú tààràtà kan wí go. go go ok ok lójú ìwé kejì ìwé ìròyìn punch ibẹ̀ láti bẹ̀rẹ̀ ìròyìn òṣèlú lórí àjà àbálẹ̀ tòórọ̀ òní a ní oṣù kejì ọdún tí ń bọ̀ twenty twenty two tí ààrẹ Buhari kéde pé ni wọ́n ṣe ìpàdé àjọ ńlá gbogbogbò ẹgbẹ́ APC APC National Convention wọ́n ní <laughs> kò tí ì lẹ́sẹ̀ ńlẹ̀ o torí àwọn nǹkan kan àwọn nǹkan kan àtàwọn nǹkan kan tó ń fara kọ́ra wọn láwọn ìpínlẹ̀ tí APC dì mú lórílẹ̀‐èdè yìí chai chai ààrẹ ilẹ̀ yìí ọ̀gágun tó ti jagun gbébọn tì Muhammadu Buhari àná ti ṣe ọjọ́ ajé ọjọ́ kejìléní ogún oṣù kọkànlá twenty twenty one yìí ló buwọ́ lu oṣù kejì ọdún tí ń bọ̀ twenty twenty two gẹ́gẹ́ bí e, àókò tí wọ́n ṣe ìpàdé àjọ ńlá ẹgbẹ́ ọlọ́wọ̀ APC National Convention ní orílẹ̀-èdè yìí àmọ́ o bó tiẹ̀ yẹ pé wọn ò mú ọjọ́ kan pàtó nínú oṣù kejì pé ní convention wọn ò fi wáyé lọ́dún tí ń bọ̀ ó bẹ́ẹ̀ ń pé àwọn kan ń wò ó pé ṣé kínní yìí ó sì padà mú yẹ́ẹ̀sì ṣá nínú ẹgbẹ́ APC èyí rí bẹ́ẹ̀ pẹ̀lú bí ikọ̀ oníròyìn punch tí mò ń kà yìí bí wọ́n ṣe hu gbọ́ pé eh báàrẹ̀ ṣe ń kéde déètì ọjọ́ ìpàdé ìgbìmọ̀ àjọ ńlá ẹgbẹ́ APC bẹ́ẹ̀ mọ̀ọ́mọ̀ ni olóbó ń tani láwọn ìpínlẹ̀ méjìlá kan pé àwọn ọmọ ẹgbẹ́ APC níbẹ̀ wọ́n ń bára wọn fa kùrà kùbúkú búkú tó fi jẹ́ wípé dáókò yìí ara òrókùn ara òradìẹ ní ẹ̀ka ẹgbẹ́ APC chapter wọn láwọn ìpínlẹ̀ bíi méjìlá kan ṣẹ̀ṣì rántí ṣẹ̀ṣì gbàgbé ṣẹ̀gbàgbé ṣẹ̀ rántí pé tipẹ́tipẹ́ látìgbà yìí wá làwọn ọmọ ẹgbẹ́ APC kan ti pẹjọ́ sí ilé ẹjọ́ ẹjọ́ ọ̀hún di bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ní ọ̀pọ̀ wọn ò gbé kó ń bẹ́ o àwọn míì tún tún ẹjọ́ tuntun pè ní tuntun tuntun gan ni lórí ọ̀rọ̀ òṣèlú inú ẹgbẹ́ APC alága fìdíjẹ ti ńbẹ̀ńbẹ̀ May Mala Buni eléyìí tí ó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ Yobe bákan náà wọ́n ní ara òrókun tiẹ̀ náà ara òradìẹ torí pé kò rójú oorun lásìkò yìí látàrí wàhálà ọ̀tún wàhálà òsì nínú ẹgbẹ́ APC láwọn ìpínlẹ̀ Nàìjíríà ẹ wò ara àwọn ìpínlẹ̀ tí wọ́n sọ pé nǹkan ti yangi iná púpọ̀ púpọ̀ jù lágbo òṣèlú wọn l'APC láti rí ìpínlẹ̀ bíi Rivers ìpínlẹ̀ Èkìtì ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Cross River Akwa Ibom ìpínlẹ̀ Delta Ọ̀ṣun ìpínlẹ̀ Kano wọ́n ní tó fi dé Abia Zamfara àti Kwara nǹkan ọ̀fararọ kankan nu ẹgbẹ́ APC bẹ̀ ẹ́ àní kọ́dà tó fi dé ìpínlẹ̀ Ọ̀yọ́ tí a ní ní àhín wọ́n ní ẹgbẹ́ APC ìpínlẹ̀ Ọ̀yọ́ gan <laughs> iṣu àtàyàn ní wáyé ń bẹ̀ ntí ìwé ìròyìn kọ lèmi ń kà wọ́n ní bẹ́ẹ̀ bá sì rántí bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí oṣù kẹfà ọdún 2020 ọdún tó lọ lọ́hùn ní ààrẹ Buhari ló búra fún ìgbìmọ̀ afúnṣọ́ tí wọ́n pè ní Extraordinary National Convention Planning Committee lábẹ́ buni tí wọ́n ní kí bumi ó bu omi àlàáfíà sí inú agbada APC lórílẹ̀‐èdè yìí kí ó má jẹ́ pé omi gbígbóná tó gbóná bí omi àmàlà làwọn èèyàn máa fi wẹ̀nu ẹgbẹ́ APC lágbo òṣèlú wọn bẹ́ẹ̀ o kí àlàáfíà ó sì lè bá àjọba kí bú ní ọwá nǹkan butútù sí ti ń gbóná yakinlala yìí kálàáfíà ó lè bá àjọba àmọ́ di bá a ṣe ń sọ̀rọ̀ yìí ntí punch jábọ̀ ni pé bú títún ṣe gómìnà ìpínlẹ̀ Yobe tí ó sì tún jẹ́ alága Fúnṣọ́ tí wọ́n fi yan ẹ wọ́n lóun gan ò tiẹ̀ mọ odó tí ó da ọ̀run lásì torí pé láti 2020 tí ààrẹ ti búra fún ìgbìmọ̀ ọ̀hún wọ́n nígbà ó yá ni wọ́n tún fi oṣù mẹ́fà kún pé kí wọ́n foṣù mẹ́fà kún iṣẹ́ rẹ̀ ńgbà ó tún di inú 2021 yìí tí wọ́n tún ní kọ́mọ báṣẹ́ lọ wọ́n ní ó tún dáàrin kan twenty twenty one lóṣù kẹfà ọdún yìí june twenty twenty one ni wọ́n bá tún ní ẹ̀tún fàákò kún kí wọ́n fi lè yanjú gbogbo dúkù àti yínkìnní tí ń bẹ láàrin àwọn ọmọ ẹgbẹ́ wọ́n ní wọ́n bá tún sún láti june sí oṣù kejìlá december tá à ń wò lọ́ọ̀kan yìí àmọ́ december làwọn èèyàn ń retí pé wọ́n ó ṣèpàdé gbogbogbò ọ̀hún làárẹ̀ bá kéde nú ẹgbẹ́ apc lánàá pé wọ́n ti tún sún sí oṣù ìkejì ọdún 2022 ọdún tí ń bọ̀ látàrí àti ráàyè yanjú àwọn rògbòdìyàn ẹgbẹ́ eléyìí tí ń jà rìnrìn káàkiri gbogbo ìpínlẹ̀ tí APC wà ní orílẹ̀-èdè yìí mo kọ àmọ́ lápẹ̀rẹ̀ ní tí pọ́ǹchì ni mò ń kà wọ́n ní fàpẹ̀rẹ̀ <laughs> àgbò méjì mú mi ní kòtò àwọn ẹ̀ka APC chapters wọn ti ń bẹ lórílẹ̀‐èdè yìí tó fi jẹ́ pé àwọn ti ń bẹ lábẹ́ ìjọba ààrẹ Muhammadu Buhari tí wọ́n jẹ́ ògúnná gbòǹgbò ọmọ ẹgbẹ́ APC láwọn ìpínlẹ̀ gan wọ́n ń gbéná wojú ara wọn wọ́n ń bára wọn wá ṣàìsí ara wọn lágbo òṣèlú ni ìwọ òjù mí èmi òjò fàpẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Rivers mínísítà lásìkò lábẹ́ ìjọba Muhammadu Buhari mínísítà fún ìgbòkègbodò ọkọ̀ Rotimi Amechi àti sẹ́nitọ̀ Magnus àbètò náà jẹ́ ògúnná gbòǹgbò ọmọ ẹgbẹ́ APC tí wọ́n jọjọ́ ọmọ ẹgbẹ́ APC à wọ́n ní ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé wọ́n yàn wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ igun ọ̀tọ̀ọ̀tọ̀ ni nínú ẹgbẹ́ kan náà faction ìkan fọwọ́mú kan ìkan fọwọ́mú kejì wọ́n ní kódà tó fi dé ìpínlẹ̀ Kwara ní ìpínlẹ̀ Kwara ìdí igi wọ́n ti pín wọ́n ní ìdí igi kan ó lọ sọ́dọ̀ gómìnà bẹ̀ gómìnà Abdulrahman Abdulrazak nígbà ìdí igi kan ó lọ sọ́dọ̀ mínísítà fún ètò ìròyìn àti àṣà Lai Mohammed àwọn náà ń bá wọn ra wọn fanti ọ̀dà níbẹ̀ nínú ẹgbẹ́ wọn kọ́ lọ báwọn àwọn ẹ̀rí máa jẹ́ mi ìṣó láti ìpínlẹ̀ Kwara dé ìpínlẹ̀ Èkìtì Èkìtì dé Ògùn Ògùn dé ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí nǹkan ò ti fararọ́ nínú ẹgbẹ́ APC ìròyìn mọ̀ pọ̀ rẹpẹtẹ ọ̀pọ̀pọ̀pọ̀ bíi kọ́pọ̀ pani mọ́yá akadé ẹ̀ ń bẹ̀ torí yín ni o. ọ̀dà àbáwọn agbo òṣèlú tó wà lèmi náà tún mú ojúbà ní ìfẹ́rẹ́ jogi báyìí ìròyìn láti ìpínlẹ̀ ti Benue ni o gómìnà Samuel otom ní ìpínlẹ̀ Benue ó ti ké sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wípé ó ti débi ojú ọ̀gbagadè báyìí ó débi ológun ti sá ọ̀ kí ìjọba kó wá àwọn irinṣẹ́ tó lágbára kókó lé àwọn tó wà ní ẹ̀ka ètò ààbò lọ́wọ́ lórílẹ̀‐èdè nàìjíríà láti lè bá a dojúoro kó àwọn ọ̀daràn àti ìwà wọn tí wọ́n ń wù nígboro ayé ó sọ̀rọ̀ náà jáde ní ìjọba àbílẹ̀ naka ní ìpínlẹ̀ benue níbi tó ti ń sọ̀rọ̀ láti kí àwọn èèyàn tí wọ́n jẹ́ adéyàbọ̀ wá sínú ẹgbẹ́ òṣèlú pdp láti inú ẹgbẹ́ òṣèlú apc wọ́n ní àwọn kan òbètèbètè wọn ni wọ́n ya kẹ̀tíkẹ̀tí kúrò nínú ẹgbẹ́ òṣèlú all progressives congress apc wá sínú ẹgbẹ́ òṣèlú alábùradà pdp lánàá nígbàtí gómìnà samuel otom tí ọmọ tẹ̀síwájú ó ní ó jẹ́ nǹkan tó kàn láà púpọ̀ wípé àwọn tó jẹ́ ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà wọ́n kàn ń ṣiṣẹ́ iṣẹ́ àfàmọ́kò lásán ni tí àwọn sì rí lójú wọn pé wọ́n fẹ́ ṣe ṣùgbọ́n ó ìnira fún wọn o látàrí àwọn irinṣẹ́ èyí tí ò gbé wọn tó tí wọ́n ń gbé káàkiri kò sì ṣe é dojúkọ àwọn atiláwí tí wọ́n ń gbé àwọn ìgànnìkò tí ó jẹ́ irinṣẹ́ ogun káàkiri ó ní òun kí wọn o kú akitiyan tí wọ́n ń ṣe àti gbogbo ìlágùn wọn ìlàkàkà wọn olójú òun rè wípé wọn ò tiẹ̀ gbà wọn fúlàní láyè láti wá gba ìlú mọ́ òun lọ́wọ́ ó léyìn gangan ó tó ọpẹ́ o ó wá ṣàlàyé o pé gbogbo àwọn tó padà láti inú ẹgbẹ́ òṣèlú APC wá sínú ẹgbẹ́ òṣèlú PDP yìí tọkàn tara làwọn fi kí wọn káàbọ̀ tó ní àwọn náà ẹ̀ ṣe àlejò àjọ nílùú ní àtẹ̀yìn àtàwa tẹ́ tẹ̀ bá níbẹ̀ ó ní oníkálukú wa lọ́láǹfààní o láti díje fún ipò tó bá wù ú tó di ọdún 2023 ẹnikẹ́ni ò gbọ́dọ̀ pé lálòjì o ẹ̀yìn ṣàjòjì ọ̀kan náà jọ ni gbogbo wa ó ní fún àpẹẹrẹ inú ẹgbẹ́ òṣèlú APC ìlò náà ti kúrò tóun sì bọ̀ sínú ẹgbẹ́ òṣèlú PDP wọ́n gbà ń láàyè òun díje fún ipò gómìnà òun sì wọlé oníṣẹ́ rí nǹkan báyìí bí ìtọ́já sí wípé ara fanifátò máa wà gbogbo yín pátápátá ẹ mọ jókè mọ yọ ni o àmọ́ kínní kan ṣoṣo tí ń dẹrù bá òun kò ju bẹ́tò ààbò ṣe rí lórílẹ̀‐èdè nàìjíríà lọ àmọ́ ìjọba ti àpapọ̀ wọn ní iṣẹ́ takuntakun láti ṣe kí iṣẹ́ ọ̀hún wọn ní àwọn owó tabua tíjọba ń gbé bòde kíjọba ọmọọmọ jẹ́ ká tiẹ̀ rí nípasẹ̀ àwọn irinṣẹ́ ńláńlá èyí tí wọ́n gbélé àwọn tó wà lẹ́ka ètò ààbò lọ́wọ́ o láti dojú kọ àwọn tí ò kí nàìjíríà kó fi ẹ̀dọ̀ lérí òróró. tọ́ọ̀ still in agbo òṣèlú agbo òṣèlú tó ń ta àwọn ìròyìn tí wọ́n kọ síbẹ̀ rèé lójú ìwé kọkànlá punch fún tòórọ́ òní Obiano àti Soludo kì í máa ṣe pé wọ́n ń dètè láti kú òlẹ́gbẹ́ apuga bọ́ sí ẹgbẹ́ APC bẹ́ẹ̀ bá gbọ́rú ẹ̀ irọ́ funfun báláú látọ̀dọ̀ àwọn elétè màrímà sọ ẹni tí í ṣe kọ̀dí alárẹ̀mọ́ alákòóso apuga lọ́sọ bẹ́ẹ̀ ẹgbàá yẹ̀ wo àní ẹgbẹ́ All Progressives Grand Alliance tá a mọ̀ sí APGA wọ́n ti sọ̀rọ̀ sókè pé irọ́ ní bẹ́ẹ̀ ń di èyí tí àwọn èèyàn ń gbé kí níròyìn tí wọ́n sọ pé gómìnà tuntun tí ìlú ṣẹ̀ṣẹ̀ dìbò yàn ní ìpínlẹ̀ Anambra ọ̀jọ̀gbọ́n Chukwuma Soludo àti gómìnà tí ò ní pẹ́ dìde lórí àpèrè Obiano Willie wọ́n ní irọ́ ni pé àwọn méjèèjì wọ́n ti ń digbá dagbọ̀n wọn láti kúò nínú ẹgbẹ́ APGA lọ́ọ̀rì bọ́ sí ẹgbẹ́ APC ẹni tí í ṣe alákòóso gbogbogbò national coordinator fún ẹgbẹ́ APGA lórí ẹ̀ka ètò òròyìn Chinedu Obigwe òun náà ló fi àtẹ̀jáde síta tó sì buwọ́ lù ú àtẹ̀jáde ọ̀hún ló kà báyìí pé sí ẹ̀yin ènìyàn wa ní ìpínlẹ̀ Anambra àti ní orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ bẹ́ẹ̀ bá ń gbọ́ táwọn èèyàn kan ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ wọ́n ní wọ́n pé tàbí ṣùgbọ́n pé gómìnà tí ń bẹ lóróyè tí ò ní pẹ́ kó ń bẹ̀ àti tuntun tí ìlú ṣẹ̀ṣẹ̀ dìbò yàn pé wọ́n fẹ́ mọ́ ọ lọ sínú ẹgbẹ́ APC ẹ sọ fún wọn wípé kí wọ́n lọ rèé tú oorun wọn sùn àlá tí ò lè ṣẹ ni wọ́n lá àlá sì gọ̀ ìwé ìròyìn punch lọ́kàn tèmi ń kà yìí ṣe ìrántí ṣe ìgbàgbé ṣe ìgbàgbé ṣe ìrántí pé láìpẹ́ yìí ni wọ́n kéde ẹni tí í ṣe gómìnà tuntun tí ìlú dìbò yàn ọ̀jọ̀gbọ́n Chukwuma Soludo tí í ṣe gómìnà báńkì àgbà ilẹ̀ nàìjíríà nígbà kan ìgbà kan nígbà kan ìgbà kan tí wọ́n kéde ẹ̀ pé òun ló jáwé olúborí ìbò lábẹ́ àṣẹ apga ní ìpínlẹ̀ anambra láti ìgbà náà ọlọ́run lọ́mọ bíi èéfín ọ̀rọ̀ àgbọ́sọ tí ó ti ń rú tí wọ́n sọ pé ẹ̀hẹ́n ẹ̀hìn ṣebí kó wọlé tán kó kò lápúgà kọlọ̀rì darapọ̀ mọ́ apc òun àti ẹni tí ń ṣe gómìnà lọ́wọ́ gan-an ni ìròyìn yẹn ti fèsì níbo lẹ ti gbọ́ bẹ́ẹ̀ abẹ́ ẹ̀ náà mo tún ti rí ìròyìn míì tí tambuwa tọ́sọ tabua ọ̀rọ̀ tabua ni ẹ̀yin ọmọ nàìjíríà shine your eye shine your face alájú yín ẹ mọ́ dìbò fáwọn kàtìkàtì àwọn kànkan bíi kànkan bíi lálà nínú àwọn tí wọ́n pera wọn ní adarí nàìjíríà láti tún darí wa o eh? gómìnà Sokoto Aminu Tambuwa ló sọ tabua ọ̀rọ̀ lánàá ti ṣe ọjọ́ ajé Monday tó fi ń rọ gbogbo tó lórí tẹlẹ́mù ọmọ orílẹ̀-èdè yìí wípé kí wọ́n wojú àwọn èèyàn tí wọ́n fẹ́ dìbò fún bí aṣíwájú ní 2023 ẹ wojú wọn fín ẹgbẹ́ wọn ẹgbẹ́ wọn ẹfín wọn ẹfín wọn ẹ̀rọ wọn ẹ̀rọ wọn wò èyí tẹ́ ẹ bá ti rí i pé ẹni bú ni ẹ mọ́ ṣẹ̀ṣẹ̀ fìbò ṣòfò ẹ mọ́ jù bònú ẹ wẹ́lòmíì tẹ́ ẹ dìbò fún tí ó mú yín dé èbúté ògo tambuwa gómìnà Sókótó òun náà ló sọ̀rọ̀ yìí fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé ọ̀pọ̀ àwọn olóṣèlú òun náà ni wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ní pàtẹ báyìí o tí wọ́n ní kẹ́ ẹ wá rà ẹ rà ẹ rà ẹ wò wọ́n ẹ tún wọn wò èyí tí ò bá ti ní n tó pè fún tàbí awọ rẹ̀ ọ̀kájúlù tí í sì sọ̀rí aráàlú ìmí náà sì lè mọ pé rẹ̀ aráàlú kó jẹ́ ọ̀tá aráàlú o ẹ má ṣì ọmọ gbé ní wọ́ọ̀dù fún ìṣọ̀kan nàìjíríà fún ìgbáyégbádùn nàìjíríà àti ìjẹ́kẹ́ èèyàn mọ̀ pé òun wá àwọn ọmọ nàìjíríà ní nàìjíríà tá a wà yìí ìròyìn yẹn pọ̀ ẹ wojú o ẹ wojú o ẹ wojú kẹ́ ẹ tó fún wọn bò kí wọ́n má gbà bò kí wọ́n má ṣe kọ́ sọ́ngbó ìròyìn yẹn ń bẹ lójú ìwé kọkànlá ìwé ìròyìn punch. alright ẹ jẹ́ ká sinmi díẹ̀ lábala ti òṣèlú ká bọ́ sí ọ̀rọ̀ ti ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà àjọ tó ń rí sí ìdánwò àbájáde oníwèé mẹ́wàá lórílẹ̀‐èdè nàìjíríà the West African Examinations Council WAEC ló ti tún mú àfikún débà owó tí àwọn èèyàn ń san fowó ìdánwò oníwèé mẹ́wàá tá a mọ̀ sí WASC fún ti oṣù karùn-ún sóṣù kẹfà àti àwọn ìgbà míì tí wọ́n ń ṣe ìdánwò àbájáde náà ó ti kúrò ní ẹgbẹ̀rún mẹ́tàlá àti pẹ́sẹ́pẹ́sẹ́ tó lé lórí ẹ̀ sí ẹgbẹ̀rún méjìdínlógún báyìí lórí ọmọ kan tó bá jẹ́ akẹ́kọ̀ọ́ wọ́n sì sọ pé kí ni tó bí eléyìí náà ni àwọn owó táwọn fi ń ṣe àwọn iṣẹ́ yìí tọgbẹ́nu òkè àtàwọn nǹkan táwọn ń lò náà tí ò sì ní àrọ́wọ́tó pẹ̀lú wàhálà ti COVID-19 tó dálẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n ní àwọn ọmọ tó wà ní SS3 lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn náà ni wọ́n ó jókòó fún ìdánwò wọn ní ọdún tí ń bọ̀ wọ́n sì wà lára àwọn tí owó yìí tí yọ bẹ̀rẹ̀ ní sísan láti orí wọn àjọ wáìkì wọ́n tún sọ ọ́ wípé báyìí o àwọn ti gbé èsì ìdánwò àwọn oníwèé mẹ́wàá jáde èyí tí wọ́n ṣe nínú ọdún yìí débi wípé ó mú ìwúrí wá jọjọ wọ́n ní àwọn bíi ìdámọ́kànléní ọgọ́rin nínú ọgọ́rùn-ún eighty one point seven percent làwọn tó yege nínú ìdánwò ọ̀hún tó sì jẹ́ pé àwọn iṣẹ́ wọn tí wọ́n ti yege jùlọ ńbẹ̀ èdè òyìnbó àti ìṣirò ọ̀nbẹ nínú rẹ̀ wọ́n tún sọ ọ́ wípé àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n láǹfààní láti jókòó fún ìdánwò oníwèé mẹ́wàá wọn ní ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè nàìjíríà níbi táwọn kan ti paláṣẹ pé kẹ́nikẹ́ni ọmọ jáde stay at home order wípé àwọn ìdánwò tó yẹ kí wọ́n ṣe ńgbà náà wọ́n ti fún ọ láǹfààní láti padà lọ jókòó kí wọ́n ṣe ìdánwò ọ̀hún lọ́fẹ̀ẹ́ láì ní gba owó lọ́wọ́ wọn olórí àjọ waec tí ń bẹ ní orílẹ̀-èdè nàìjíríà ọgbẹ́ni Patrick Aregan ni ló sọ̀rọ̀ náà jáde nílùú èkó lánàá òde yìí o nígbà tí ó ń ní ìpàdé pẹ̀lú àwọn oníròyìn ó sì ṣe àlàyé o pé ìgbà yìí ni àkọ́kọ́ láti bí ọdún mélòó kan sẹ́yìn tí àjọ wáìkì yóò gbé èsì tó dáa jùlọ bóde fún ìdánwò àwọn ọmọ oníwèé mẹ́wàá. tọ lábàlẹ̀ ètò ẹ̀kọ́ nù hmm. ó rí i pé ẹ pàpí àwàkọ́ wa gbé kínní ẹ̀rú ó rí i pé èmi rẹ̀ ń fi ọ̀rọ̀ jẹ̀wọ̀ ká tó ga fẹ́fẹ́ lẹ́ẹ̀kan hmm. nípa owó tí wáìkì pé àwọn ń pa àwọn tó ń fi kún. bẹ́ẹ̀ni. ìbéèrè ti jẹyọ lọ́pọ̀ ọgbà pé ẹ dúró náà àwọn àjọ kan lóòótọ́ oògùn tá a fowó ṣe ẹ̀yìn àrùn ní máa gbé o àmọ́ àwọn àjọ kan ṣé ó yẹ kírú àwọn àjọ bíi jamb neco wask eh, waec ṣó yẹ kó dúró ní ìdó àjọ tí ń pawó wọlé tààrà ni ṣe priority àjọ yìí yẹ kó jẹ́ ìpawówọlé. ta ni ká gbé ìbéèrè òun síwájú rẹ̀. kò yọ. ah èyí mi ò lè dáhùn rẹ̀. bẹ́ẹ̀ yọ̀ọ̀bá yọ road safety tí wọ́n mọ àwọn àjọ road safety tí wọ́n issue láísẹ̀nsì eh, àti wakọ̀ eh. ṣe ìpawówọlé ni eh, sọ wọn pé mi wọn bá yabu ọ̀nà ó ní wọ́n ti láwọn ọjọ́ tí wọ́n máa yabu ọ̀nà àwọn road safety àwọn kan ò ní ah wọn. Hmm wọ́n fẹ́ rèézi báàní yẹn o <laughs> wọ́n rèézi revenue ṣé revenue generating money making machine. agbègbè agency ìjọba eh. iná lọ gbọ́dọ̀ máa pa owó wọlé. gbọ́dọ̀. èmi sọ pé sẹ́yìn lọ gbọ́dọ̀ máa pa owó wọlé. ok ìwọ sí ń béèrè béèrè náà ni. káwọn eh. èèyàn dáhùn nínú. ọmọ pàjọ jáàmù kéde pé ah owó táwọn pa wọlé ní ọdún tó kọjá wọ́n máa ń kéde pé eh, ti ọdún yìí tún ti pọ̀ ju wọ́n máa ń kéde bí òrèkóòrè bá o àwọn èèyàn kọ́ ọ̀kan béèrè pé ah, ìyẹn gangan ni priority àbí sẹ́fíìsì gan ti ń rẹ́ńdà ṣe tó ni. nàìjíríà náà la wà. irọ́ tó gòmù rò pé wa. nàìjíríà la wà yìí o. tó gòmù eh, eh, eh. <laughs> wá jó <laughs> ẹyí èèyàn ọlọ́run kó sàánú rí ọlọ́run hmm. all right ẹ jẹ́ á tún lọ o ẹ jẹ́ á wo ìròyìn tí ń bẹ lójú ìwé àkọ́kọ́ ìwé ìròyìn Vanguard fún ti òórọ̀ òní bó tiẹ̀ jẹ́ pé àkòrí ní bẹ́ńbẹ́ ojú ìwé kejìlá ó ní ẹ̀kúnrẹ́rẹ́ ni ó fi ìkàlẹ̀ sí ibi tí gómìnà ìpínlẹ̀ Rivers eyín Nyesom Wike tó ti sọ̀rọ̀ pé ǹjẹ́ ẹ̀yin tiẹ̀ jẹ́ mọ̀ pé ìwà àti máa fọ́pa epo máa gbọ́n epo Nàìjíríà nígbọ́nkúgbọ́n láti pàṣẹ àwọn láabi ẹ̀dá kan kò lè dáwọ́ dúró báyìí báàbá ní tanra wa láti ìlú pọ́tá ni wọ́n ti pọ́ ọ̀rọ̀ yìí jáde gómìnà Nyesom Wike ló wí jáde láti ìpínlẹ̀ Rivers pé ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé àwọn ìdí kọ̀ọ̀kan tọ́pọ̀ ọ̀pọ̀pọ̀pọ̀ eléyìí tó jẹ́ pé tí wọ́n bá so papọ̀ yóò jẹ́ kó kílíà sọmọ nàìjíríà pé ìwà mímọ́ fi ipá fọ́pa epo orílẹ̀-èdè nàìjíríà kò lè wá sópin lásìkò tá à ń sọ yìí ọ̀sà àwọn ìdíhùn lọ rẹpẹtẹ rẹ́kẹrẹ́kẹ́ sójú ìwé kejìlá ìwé ìròyìn Vanguard fún tòní gómìnà ọ̀hún ni à ń jìjà pé ká fòpin sí ìmọ̀ jí epo nàìjíríà gbọ́n nígbọ́nkúgbọ́n kí ọrọ̀ ajé nàìjíríà ọmọ bá fi ìdí gùn so àmọ́ síbẹ̀ náà ọ̀pọ̀ àwọn èèyàn kan tó jẹ́ pé bá a bá ka ẹrú inú ẹrú ó ni ọ̀pọ̀ àwọn èèyàn kan tí ń bẹ níbi gíga àwọn náà jẹ́ agbódegbà fáwọn karambà ní ajé epo gbọ́n ajé ọ̀páfọ́ ní orílẹ̀-èdè nàìjíríà tá a gbọ́dọ̀ mọ́ sọ ó torí fàpẹ̀rẹ̀ ní ìsìn àwọn lọ́gàálọ́gàá nídìí iṣẹ́ ológun kan àwọn top ranking military officers àwọn náà wọ́n lọ́wọ́ nínú ìwà pàlàpàlà bí ìlú àpàlà yìí tó fi jẹ́ pé bẹ́ẹ̀ bá pé kí bọ́ńkìrìn kí ọ dáwọ́ dúró ẹ kọ́kọ́ lọ pin àwọn lọ́gàálọ́gàá agbódegbà tí wọ́n lọ́wọ́ nú ẹ̀ náà ẹ pin àwọn ń pa bí bẹ́ẹ̀ kọ́ náà láì ìròyìn yẹn ọ̀pọ̀ tí ì ṣe kékeré o mọ̀yá àkàdíẹ̀ mọ̀sẹ̀nu ń dédé síbi bá a bá padà dé látòjú ọjà ìgbà náà lẹ́tùmọ̀ tó ń ṣẹlẹ̀. bá dúpẹ́ orí àtúgbàmí rẹpẹtẹ abdulhakeem oyetayo ladimeji mc Hanson, mr lọ́wọ́ ọlọ́run ló tún pe gbogbo wa pé ká tún jọ parapọ̀ fẹ̀mí ìmoore hàn dọ́wẹ́kẹ̀ lọ́jọ́ àyájọ́ lọ́wọ́ ọlọ́run tọdún twenty twenty one three in one celebration ìfàmìyẹ dánilọ́lá award presentation ìfẹ̀bùhàn talent exhibition tó fi mọ́ ìfilọ́lẹ̀ àwo orin tuntun tádì bàbá ní thursday ọjọ́ keje oṣù kejìlá nínú gbọ̀ngàn ayẹyẹ láfíà hall àpáta ìbàdàn bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ torin tìjó tìlù tẹ̀fẹ̀ tàwàdà la máa gbádùn yinka james kabiru alayọ̀dẹ̀rẹ̀ asalatu fẹ̀mú lancaster wòlíì àgbà cute abiola eob ọ̀rọ̀lọ́mọ pírísẹ́ńtà pajwan babatunmise queen norma mc always àti monsuru ọmọ àfà tó fi mọ́ ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ nífẹ̀ẹ́ yẹn gan dr yinka ayefẹ́lẹ́ mon lólùgbàlejò àgbà ankara lọ́wọ́ lóhùndé ti wà ní fresh fm pẹ̀lú four thousand naira péré ẹ lè pè oh eight oh five six four three five one oh one lọ́wọ́ lóhùndé proudly supported by fresh fm lafia hall and talvik favours of tao nibata àti lárinrin jù. àmì ìtúnṣe àfihàn international ministry. hallelujah agbára olórí máa november twenty six ọ̀sẹ̀ yìí nínú ìṣòro night of surprise a day interdenominational crusade tí ọlọ́run gbé kalẹ̀ gbáwọ́ the truth shall prevail international ministries pẹ̀lú àjọṣepọ̀ ccc mọ́lẹ̀ ayọ̀ paris one sango ìbàdàn àkòrí bẹ́ẹ̀ bá fẹ́ràn mi ẹ pa òfin mi mọ́ ìṣòro ayé rẹ yóò dàwátì nígbà tọ́lọ́run bá lo àwọn ikọ̀ rẹ̀ prophet david hasan pastor timothy fọlájì evangelist Ade Adejola. evangelist samuel bello prophet joshua abiodun gbèsókè prophet adébọ̀wálé adéwuyì tó ń tàwọn olórí ẹ̀mí ccc mọ́lẹ̀ ayọ̀ kọ́ ẹ̀yà Roger Tọ́lá Efrata Roger yìí ọmọ bá mi Lady Evangelist Bọ́lá Famakiwa Ọlámáìtì. Àṣẹlẹ̀ Friday November twenty six ní ìṣòro alágbára yóò wáyé o. Gbẹ̀gẹ̀ ìjọ Celestial Church of Christ Ìmọ̀lẹ̀ Ayọ̀ Paris one Sango Ìbàdàn ni ó ti wáyé. Spray Evangelist Isaac Adéwálé Òjò lólùgbàlejò. Evangelist Olútọ́lá Ṣemire lolúwàfíìrán ìsọjí alágbára yìí náà. Fún àlàyé ẹ pè zero zero five five one three seven one eight four. Jésù oníṣẹ́ ìyanu rẹ̀ ti yí bàbá bọ́lá ìwà aláwòye dé àìsàn àtàrùn tó ń ṣe kọ́ńtàdì gbọ́lágun ara ẹ wá bíbà pẹ̀lú ewé àtẹ̀gbọ́ ilẹ̀ bá bá wa ọ̀nà àbáyọ dé bórí bá ti kún alábẹ́ni ká wá lọ bódò bá ti kún àgbàlagbà ọmọ ẹ̀ lọ́rọ́ kan gbogbo ẹ̀dá tó ní kalẹ̀ hìn lẹ́ẹ̀kọ̀ọ̀kan lórí ogun tó fẹ́jú tó tó mọ́ wọn ẹ mọ́kàn balẹ̀ ọ̀nà àbáyọ dé bàbá bọ́lá ìwà aláwòye ló ní bẹ́rù bá kọ ní àjàó bọ́sítọ̀ ní express ọ̀nà jọ ládùúgbò jákà kan ẹ sì lè pè wọ́n sórí nọ́mbà yìí o oh eight o oh eighty six twenty three twenty five ninety four àti o oh eight one twenty two fifty two thirty seven seventy nine bàbá bọ́lárẹ̀wá aláwòye ló ní ẹ̀ tújúká ayọ̀ ló kàn ó a máa yà bọ̀ ni o. ẹ kú ojúmọ́ o. ìyàwó rámọ̀ rẹ̀ ló wá fẹjọ́ rẹ̀ sùn mí kó o wá lọ forúkọ sílẹ̀ ilé ìwòsàn fún ìtọ́jú aláboyún ohun tó yẹ ni pé kó o forúkọ sílẹ̀ ilé ìwòsàn fún àwọn ìtọ́jú tó yẹ. ẹ wo ojú mi kókó kó lára mi le èmi ò lọ sí ilé ìwòsàn mi ò lè jẹ́ kẹ́nikẹ́ni kó kòkòrò àrùn kòrónà ràn mí o. gbogbo àwọn òṣìṣẹ́ elétò ìlera ni wọ́n ti fún ní ìdánilẹ́kọ̀ọ́ lórí bó ṣe lè dáàbòbo ara wọn àti àwọn tó bá wá ń gba ìtọ́jú nílé ìwòsàn kó má bàa kó kòkòrò kòrónà wàá gbọ́ kì í ṣe gbogbo àìlera táláboyún bá ní ló máa hàn lójú rẹ o eré kọ́lá tá ló ń ṣe nípàdé aláboyún ibẹ̀ la ti ń kọ́ pọ́n tó wúlò fún wa lásìkò ìlóyún tí dókítà tún ṣe àyẹ̀wò ìyá àsọmọnú rẹ̀ tó bá wá lọ lo ìbomú rẹ̀ déédéé tó o sì ń tẹ̀lé àwọn ìlànà tó yẹ mí. o ò lè kó kòkòrò kankan ibẹ̀ gan-an ni mò ń lọ báyìí. ẹ wá jẹ́ ń lọ mú gèlè mi kémi náà lọ forúkọ sílẹ̀ ńgbà náà. ètò ìlera tó péye wà láwọn ilé ìwòsàn láti dáàbò bo ara rẹ tẹ̀lé gbogbo ìlànà táwọn elétò ìlera ń là sílẹ̀. ìkéde ìwá láti iléeṣẹ́ ìjọba fétò ìlera nípìnlẹ̀ yìí pẹ̀látìlẹ́yìn àjọ elétò ìlera apin àti ibùdó tó ń gbógun ti àjàkálẹ̀ àrùn nílẹ̀ Amẹ́ríkà òkìkí tún ti ń pọ̀ ìsọjí alágbára tó ń wáyé FC Bank Crusaders International alájẹ́bàdàn lọ́dọọdún ó tún ti yà ó prayer ministry. gbogbo ènìyàn ó yá. ọlọ́run tún ti ṣe tán láti jẹ́wọ́ agbára ẹ̀. nínú ìsọjí ọlọ́jọ́ mẹ́ta tá a pè àkórí ẹ̀ ní. a new song. orin tuntun. december eight nine and ten ìsọjí alágbára náà yìí máa wáyé o. bẹ̀rẹ̀ la gomẹ san lẹ́ mọ́jú lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta. olùṣọ́ prophet dr buku yóò jọ jẹ́ bí olùgbàlejò àgbà. tó fi máa ikọ̀ àtìrújọ ọlọ́run bí. prophet john olúwapẹ̀mí. pastor eti williams. pastor israel ayọ̀dẹ́lẹ̀. superior evangelist ọlátọ́sọ̀ ọ̀ṣọ́fà. venerable superior evangelist service kìkì. gbogbo wọn ló máa ṣiṣẹ́ wòlíì ní sọ́jí alágbára ńlá yìí. pẹ̀lú àwọn olórin ẹ̀mí bíi ìlàjà kìtún ní ọlọ́run sọ bẹ́ẹ̀. evangelist àpèké ọlọ́gbọ̀gbọ̀ falẹ̀ mi. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó máa wáyé ní fc bami record ground. tó wà lẹ́yìn ilé ọba àtàlà kẹ́ ìṣẹ́bọ̀ ìbàdàn. aṣálẹ̀ friday december seventeen ní press night. ìkórèjọ fc bàdànjọ sunday december nineteen ọdún yìí. ó máa lárinrin jù. jájọ pàdé níbẹ̀ mama educom fashion school of course ọ̀gá ná bàbá. o bẹ́bí ah, ah, aṣọ ẹ̀ máa fa ìlà rẹ̀ kẹ́ o change télò ẹ̀ ni. èmi mà ní télò ara mi báyìí. Ah, ìgbà ó lè di fashion designer o ṣé lẹ́nu oṣù mẹ́fà tí mo travel yìí náà. díẹ̀ mi ò láì bí mo ṣe ń jókòó sílé nígbà tó o sí around ni mo fi enroll sí mama educom fashion school mo ti kọ́ṣẹ́ mo ti mọṣẹ́. wow how come. bó ṣe ya everybody lẹ́nu nìyẹn o mama educom fashion school international standard ni wọ́n wọ́n lo kọ̀ǹpútà láti kọ́ wa kò dẹ̀ sí part of fashion design tí wọn ò kọ́ wa yékéyéké aṣọ ni tóbìnrin ni dresses lóríṣ lóríṣiríṣi wedding gown wo professional fashion designer níyàwó ẹ̀ báyìí. ibo lo ti wá rówó lọ mama ejukon fashion school. five thousand naira péré ni mo gba form mo dẹ̀ san school fees kékeré. ah ah níbo ni wọ́n wà. mama ejukon fashion school fìkàlẹ̀ sí glass house airport junction alákíá ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ bákan náà ni ààyè ilé ìgbé hostel accommodation ń bẹ fún gbogbo ẹni tí ó bá fẹ́ wẹ́ látọ̀nà jíjìn. oh eight one six nine oh five oh one four oh oh eight one six nine oh five oh one four oh. ẹ tún ti dé national progress gbogbo ẹgbẹ́ adábàtà ṣe bàtà tábàtà Ọ̀yọ́ state shoemaker association nílẹ̀ Ìbàdàn lábẹ́ alága wa chief ayomaya ibrahim abiodun àti igbákejì rẹ̀ comrade akin ajala ló ń pe gbogbo tolórí tẹlẹ́mù síbi àjọ̀dún adábàtà ṣe bàtà shoemaker day twenty twenty one fún tọdún yìí ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kọkànlá ọdún yìí nínú ilé ìgbafẹ́ top one garden kòtó nílẹ̀ Ìbàdàn ni ó ti wáyé lábẹ́ alága wa ibrahim ayomaya àtàwọn àgbààgbà ẹgbẹ́ àṣebàtà àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan àwọn ògbóǹtarìgì ènìyàn gbogbo wọn ni ó wà níbẹ̀ o alájì láyé sẹ́lúlà yóò máa kàlù sí wa níbàdí. láyé sẹ́lúlà kò sí bàtà kò sóde àwọn shoemaker association of Oyo State wọ́n pè mí alájì Táíwò Àjàní sẹ́lúlà November twenty five yìí ní top one garden. aṣọ àǹkárá two thousand naira la fi wọlé ọ̀dọ̀ àwọn alága branch kọ̀ọ̀kan lẹ́yìn tí lásọ̀rà shoemaker day fún tọdún twenty twenty one yìí November twenty five ló máa wáyé month. program! na láìláì ò jẹ́ tí ìmọ̀ nàdúrù tó pọ̀ rẹ́kẹrẹ́kẹ́ revolution plus property lóní kòkò kẹ̀ pẹ̀lú revolution plus kpk christmas promo. tó bá fẹ́ ra lẹ̀. ó oh, yes. ààyè lè yí fẹ́yìn náà láti dorílẹ̀ dorílẹ̀ fúnra ara yín o. bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé ọjọ́ kàrúndínlógún oṣù kọkànlá november fifteen twenty twenty one ọjọ́ kàrúndínlógún oṣù kìnnàdún twenty twenty two january fifteen twenty twenty two. bẹ́ẹ̀ bá ti ra lẹ̀ revolution plus property lẹ́kọ̀ọ́ abẹ́òkúta simawa ìbàdàn àbújá àti port harcourt tẹ́ ẹ sì san fifty thousand naira sí five million naira ẹ̀bùn ti wà á lẹ̀ fún yóò bíi àpò rẹsì òróró èlò sẹbẹ̀ adìẹ ewúrẹ́ àgbò ẹ̀bùn kérésì christmas hamper àti àyà àtiyọjú sí ayé ìparí ọdún revolution plus property kó pọ̀ kẹ́ ẹ wò ẹ tún lè san owó yín fún oṣù méjìlá ọdún kan ló ń jẹ́ bẹ́ẹ̀ àdúró yóò kájọ ẹ pé oh eight oh five three four two four four eight five oh eight oh five three four two four four eight six oh eight oh five three four two four four eight nine revolution plus property ilé ìrọ̀rùn lówó dákọ̀mu ọlọ́run ìpè wòlíì samuel káyọ̀dé abíára tìjọ cac àgbàlá ìtura kárí ayé ń pè wá tí àjọ̀dún jésù tọdún yìí àkòrí ni ìjọba rẹ̀ pẹ̀lú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé monday december six títí wọ Sunday December twelve ní olú ìyá àjọ CAC àgbàlá ìtura ìlú àlàáfíà ọlọ́dẹ ní ìfẹ̀rọ̀ ní ìlú Ìbàdàn ni yóò ti wáyé ọjọ́ Monday December six ni a ó ṣíde pẹ̀lú ìsọjí ìrọ̀lẹ́ látago márùn sí mẹ́jọ alẹ́ gbọmọgbọmọ ní ìpàdé àdúrà láàárọ̀ ọ̀sán ìsọjí ìrọ̀lẹ́ àti ìṣòru lójoojúmọ́ ọjọ́ Sunday December twelve ní ìsìndúpẹ́ festival ministering Pastor Isaac Abiara Pastor Matthew Ashimolowo Bishop Wale Oke Prophet Funṣu Akande Reverend Mrs Funke Adejumo Prophetess Esther Ajayi Prophet Ezekiel Oladeji CAC General Evangelist Pastor dr ẹ̀sùn ọ̀làjẹlẹ cac president bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé monday december six títí wọ sunday december twelve olùgbàlejò àgbà ní prophet dr samuel káyọ̀dé àtìlẹ́jẹ̀ evangelist grace abiara prophet and evangelist worldwide jésù lolúwa. Ibadan. Get ready! The Oyo State Gaming Board presents its third annual Stakeholders Interactive Forum with the theme Redefining Responsible Gaming. The two days event starts with the roadshow on Tuesday, November 23, 2021. Venue Oyo State Gaming Board State Headquarters beside FRSC Office, Ibadan. Time 9 a.m. WAT. The forum proper takes place on Wednesday, the 24th of November at House of Chiefs, Oyo State Secretariat, Agodi, Ibadan. Time 10 a.m. WAT and by 6 p.m p.m. it will be time for dinner and award-winning night. Venue, Loshato Event Center, Awolowo Avenue, Bodija, Ibadan. Host, Olajide Boladuro, the Director General, of Your State Gaming Board. Panelists, Olafadeke Akeju, Sheriff Olaniyo, Honorable Akin Alabi, and many more. For seat reservation and inquiry, call Fisayo Oke on 0813-910-5474. Sponsored by BetKing, Naira NairaBet, BetWinner, MailBet, Golden Chance Lotto, Premier Lotto, Merrybet, Bet Naija and 22Bet. àròkùn kókùn mi ó. ọjọ́ ti pẹ́ tọ́lọ́run ìpè wòlíì adébáyọ̀ kọ́láwọlé ti ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu fáwọn ènìyàn lọ́kan-ò-jọ̀kan ṣùgbọ́n tóṣù kọkànlá yìí ó yàtọ̀ pátápátá ìṣòro arógun gbógun mi tóṣù kọkànlá yìí ló gbẹ̀yìn fún ọdún twenty twenty one ìpàgọ́ ló máa wáyé lóṣù kejìlá ó tún bọ́ sínú àmì ọjọ́ bíi wòlíì adébáyọ̀ kọ́láwọlé jp wednesday twenty four thursday twenty five àti friday twenty six ní ìṣòro arógun gbógun mi fún tóṣù yìí pẹ̀lú àkòrí ojúrere àìlópin unlimited favour òṣìṣẹ́ ṣiṣẹ́ olówó oṣòwò òjèrè ilé ayé sú ọ nítorí àìrọ́mọ bí máa bọ̀ nínú ìṣòro arógun gbógun mi tóṣù yìí agogo mẹ́wàá ní ìṣòro yóò máa bẹ̀rẹ̀ ọ̀p ọ̀pọ̀ ikọ̀ àti ìríjú ọlọ́run ni yóò ṣiṣẹ́ ìránṣẹ́ níbẹ̀. bàbá wòlíì àti màmá wòlíì kristiana richard adébáyọ̀ kọ́láwọlé jp ni yóò máa gba gbogbo ènìyàn lálejò bí o bá fẹ́ rí ojú rere ọlọ́run gbìyànjú kó wà níbẹ̀. ìṣòro arógbógun mi tóṣù kọkànlá yìí ọ̀sẹ̀ yìí ni ó gbogbo ènìyàn ẹ má ṣaláìwọ́ àìsàn má ṣe wa kó má ṣe yẹn fún wa wò àmẹ́dá ò lè wa láìláì ṣe déédéé kan lágọ̀ọ́ ara ìdí nìyí tí iléeṣẹ́ health consult global consult tó jalagbàtà fáwọn iléeṣẹ́ tó ń fèsò igi egbò igi àtẹwébẹ̀ pọ̀ oògùn nílẹ̀ yìí àti lókè òkun tó sì gbàṣẹ́ gbòǹtẹ̀ ìjọba fi ń pè wá láti wá fáyẹ̀wò ìmọ̀ràn àti ìtọ́ni níbi táwọn òdìní akọ́ṣẹ́mọṣẹ́ ò ti mọ mọ̀rúfẹ́ ìlera tí ń bóni kálukú fínra àtògùn tá a lè lò kojú ẹ̀ ọgbà bẹ́ẹ̀ nílé iṣẹ́ health consult oríṣiríṣi oògùn tó ti ní gbogbo èròjà tára nílò wà fún títà láti má gba ìs ìwòsàn àjùkámọ̀ wá wòsàn kiri lọ. ilẹ̀kùn lè ṣe wa wà ní ṣíṣí sílẹ̀. lọ́jọ́ mọ́ndé títí di sátidé látago mẹ́jọ àárọ̀ dago mẹ́fà àrọ̀lẹ̀. ọ̀pọ̀ àǹfààní ló wà nílé iṣẹ́ health concern. kàṣíwá lálùkò shopping complex lẹ́gbẹ̀lẹ́pọ̀ mrs nítòsí bishop phillips academy ìwòrò ìbàdàn àti ní stanbic bank building niger west area challenge ìbàdàn zero nine zero five thousand forty eight sixteen zero nine zero five thousand forty eight sixteen health concern global consult ìlera rẹ ṣe pàtàkì. ó yá ní wìkì gọ́dún. kẹ̀ǹkẹ̀ hẹ́rì mọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wò ọ̀run ó tún ṣí o gbaragada ọ̀nà gangan ní sàbẹ̀wò a kú àmójúbà bẹ̀mí wò bẹ̀mí wò tó kẹ́yìn fọ́dún twenty twenty one kọ́kọ́rọ́ dáfídì àṣìlẹ̀kùn àgbọ̀ngbẹ̀ ìbùkúnre òun ọ̀nà àbáyọ bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ jaburata má mi bẹ̀mí wò yìí o divine visitation the last edition for twenty twenty one on the last monday of november seven a.m. prompt the power of restoration land shall be jam-packed with god shall be filled to the brim bẹ̀mí wò kò gbọ́dọ̀ mọ́ làmìlàkà àtìlẹ́yìn ọ̀run tó ṣí ni ògùn mi máa ta fi ṣèdídí ẹ̀mí máa nínú rẹ̀ ni àwa máa rí di àwa máa kú tàpé àfojoojúmọ́ dọ̀tún dágbére ni ọ̀nà òtítọ́ àtìyè tó ṣe lógo àìbíbàjẹ́ ni wòlíì àjíire Joseph Adéoyè ọmọ Jésù bàbá àṣẹ kìkì ọ̀rọ̀ ọ̀rọ̀ kìkì àṣẹ ó ń retí wa lọ́jọ́ ajé tó kẹ́yìn oṣù kọkànlá yìí fọ́fọ́fọ́ lórí ilẹ̀ agbára àjíǹde akún pt múlẹ̀rò ní with God ní with God bus stop lóòpọ̀ mọ́dọ̀sẹ̀ kó sí lùbàdàn ní lùbàdàn ọdún ìkórè. the cherubim and seraphim church ilé ayọ̀ international headquarters incorporated church progressive estate way adéyẹmọ layout zatec transformer off alaro orelope community off seven north olúyọ̀lé extension ìbàdàn àjọ̀dún àti ìkórè tọdún twenty twenty one tún ti kò pẹ̀lú àkórí ẹ̀ ìkórè ìbùkún psalm one thirty four verse three ọjọ́ wednesday twenty four november sí thursday twenty five november ìsọjí ìrọ̀lẹ́ láago mẹ́rin ni ó máa wáyé o reverend abraham olùṣègùn odùsọ̀yà aṣọ funfun ni onísọjí friday twenty six november lẹ́tọ̀ àyẹ̀wò ìlera ọ̀fẹ́ láago mẹ́sàn-án àárọ̀ tó bá di aago mẹ́rin ìrọ̀lẹ́ láwùwẹ̀rẹ̀ orí ìtàgé oníyìnrere tó bá wá di aago mẹ́sàn-án alẹ́ títí di àfẹ̀jùmọ́ ọjọ́ kejì láwọn máa fi orin ìyè gbé ọlọ́run ga àwọn olórin ẹ̀mí olókìkí ló máa wà níbẹ̀ sunday twenty eight november ní ìkórè àti ìdúpẹ́ bẹ̀rẹ̀ láago mọ́kànlá àárọ̀ prophet and evangelist ezekiel olúbóyè ọ̀ládèjì jp general evangelist cac worldwide ló máa bá wa sọ̀rọ̀ ọlọ́run lára àwọn èèyàn pàtàkì tá a tún retí apostle smo mustapha jp baba ṣebi ọba pastor mrs seyi Bakari jp prophet adelekun beloved adeleke engineer olamide ogunsanmi jp harvest committee chairman senior reverend mother va samson jp lólùgbàlejò reverend apostle apostolic mother doctor àbíkẹ́ janet alágbàlá jp ní ààrẹ àti olùdásílẹ̀ jésù ń retí wa o. ajá balẹ̀ ajá balẹ̀. ìròyìn ó sì ń tẹ̀síwájú o gẹ́gẹ́ bí a ṣe kọ ìwé rẹ̀ ẹ jẹ́ ká mẹ́nuba ìròyìn tó ní ṣe pẹ̀lú ti olóyè Sunday Adéẹmọ tí a Sunday Ìgbòho. E gẹ́gẹ́ bí ó ṣe wà nínú ìwé ìròyìn ti Nigerian Tribune láàárọ̀ yìí wọ́n ní àìsí nínú ilé ẹjọ́ ẹni tó lè ṣe àyàn ògbúfọ̀ lédè èbó sí èdè abínibí Yorùbá wa ní òjì kí ìgbẹ́jọ́ kó máa tẹ̀síwájú lánàá òde yìí o wọ́n ní ẹjọ́ tí ń bẹ lọ́rùn Jamiu Oyetunji àti Amudat Babatunde tí wọ́n jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún olóyè Sunday Adéẹmọ Ìgbòho náà ni ẹjọ́ òun ò lè tẹ̀síwájú lánàá òde tí ṣe november twenty two nítorí pé ẹni tó lè ṣe òun gbífọ̀ sí èdè yorùbá ni ò sí nínú ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tí ń bẹ lábújá lánàá ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà láti pàṣẹ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ọlọ́pàá kọ̀wọ́sọ ni wọ́n ti gbé ẹ̀sùn márùn kan lórí ìgbésùnmọ̀mí ká kó àwọn méjèèjì lọ́rùn tí wọ́n sì jẹ́ ẹni tó súnmọ́ olóyè Sunday Ìgbòho gbàgbàgbà wọ́n ní ṣùgbọ́n o àwọn méjèèjì ni wọ́n sọ pé wọ́n ti gba onídùúró wọn wọ́n sì ń bẹ̀ nílé ẹjọ́ lánàá nígbà tí wọ́n fẹ́ pe ẹjọ́ yìí síta ní ọjọ́ ajé àná ẹni tí í ṣe agbẹjọ́rò wọn Pẹ̀lúmi Ọlájẹ́ngbèsì iná ni ó sọ fún ilé ẹjọ́ wípé àwọn tí ẹ̀ ń bá fa ẹjọ́ yìí wọn ò gbé èdè òyìnbó bá turenṣi ni wọn o wọn ni wọn sì nílò ẹni tí ọmọ bá wọn tún tẹ̀ ń sọ hmm. lédè gẹ̀ẹ́sì sí Yorùbá wọ́n má bàa fi àìmọ̀kànmọ̀kàn pera wọn ní tí wọ́n jẹ́ ilé ẹjọ́ wọ́n ní wọ́n gbìyànjú wọ́n sakitiyan títí láti wá interpreter èyàn ẹni tó lè sáyàn ògbúfọ̀ tí ó jẹ́ kí ọ̀rọ̀ yìí kọ́ mọ tẹ̀síwájú níwájú onídàájọ́ Obiora Egwuatu lánàá ní ọba fi ni a yóò sùn sí iwájú bí nígbà tí àwọn ọ̀gbọ́n táwọn wí àwa náà sì lè mọ gbọ́ nǹkan tí wọ́n ń wí ẹ̀ bá ní sùn sí January twenty four èyí ti ṣe ọ̀la òde yìí ti ṣe ọjọ́ alárúbà kí ó tó di pé wọ́n mọ̀ tẹ̀síwájú lórí ẹjọ́ náà. tọ lórí ìwádìí tó ń lọ lọ́wọ́ nípa ikú òjijì kan eléyìí tó pa arákùnrin tí ó ń kẹ́kọ̀ọ́ kún ẹ̀kọ́ gboyèkóyè ní fásitì OAU tó sì fara pamọ́ sí ilé ìtura kan tí ó wáá di pé wọ́n padà rí òkú ẹ̀ níbi tí wọ́n rí mọ́ arákùnrin Timothy eléyìí tí gbogbo èèyàn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà fẹ́ mọ bí ọ̀rọ̀ ọjà sí ni ìròyìn tí ń bẹ lójú ìwé kẹwàá Vanguard tó rò ní lọ́dàlẹ̀ lórí ẹni tí í ṣe kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni Ọláwálé Ọlọ́kọ̀dé ti ṣàlàyé láti paṣẹ ní tí wọ́n kọ sínú ìròyìn lónìí pé ẹni tí í ṣe ọ̀gá àgbà managing director Hilton Hotel and Resort Rahim Adédoyin ọmọ olóyè Adédoyin gangan arákùnrin tó jẹ́ MD wọn ní òtẹ́ẹ̀lì wọn pé ó ti ọ̀dànù di àsìkò yìí wọn ò sì tí ì mọ bí ó mórí mù sí Timothy Adégòkè òun náà ni ó jẹ́ pé Ọlọ́run ní ìlànà tó rú ni lójú ẹni tí í ṣe kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun kọmíṣánná ọlọ́kọ̀dé ńgbà tó bá iléeṣẹ́ rédíò aládàáni kan sọ̀rọ̀ lórí ètò pàtàkì kan tí wọ́n ṣe nílùú Òṣogbo tí Vanguard náà sì tọpinpin méjì gbọ́n tí wọ́n sọ lórí ẹ̀ tó dìròyìn yìí ó ní kọmíṣánná ọlọ́pàá ti ṣàlàyé pé ọmọkùnrin bàbá tí ń bẹ ní agodo àwọn ọlọ́pàá lásìkò yìí ọmọkùnrin bàbá òun tó jẹ́ MD ilé ìtura ọ̀hún òun àti àwọn kan ni wọ́n jọ pìmọ̀pọ̀ tí ó dàbẹ́ pé àwọn ni wọ́n mọ bí wọ́n ṣe lọ rèé rí òkú arákùnrin tí wọ́n bá ní room three oh five iyàrá karùnléní ọ̀ọ́dúnrún tí ó jẹ́ ti ilé ìtura ọ̀hún wọ́n ní bòńkẹ́lẹ́ ló kú òru òun náà ni wọ́n lọ rèé rí mọ́ ojúgbó kan eléyìí tí kò ju bíi kìlómítà mélòó kan sí ilé ìtura níbi tí ẹ̀mí tọ́jábọ́ lára arákùnrin sí wọ́n ní kódà ẹni tí ó jẹ́ òǹgbàlejò receptionist wọn ní ilé ìtura wọn òun náà ni ó sáré kàbàkàbà láti lọ rèé pé ọ̀gá wọn tí ọ̀kan náà àwọn receptionist tí à ń sọ yìí tó jẹ́ pé òun lọ kọ́kọ́ lọ rè mú kọ́kọ́rọ́ míì láti lọ fi sí ilẹ̀kùn arákùnrin tó jẹ́ pé ọlọ́run lẹ́yìn ìgbà tí wọ́n ti kànkùn kànkùn tẹ́nikẹ́ni ọ̀dáhùn gìràgìrà náà ló tún sá wá sọ̀kalẹ̀ láti wá kígbe mọ fún àwọn ọ̀gá ẹ̀ pé òun mọ̀ bá òkú arákùnrin tó yàrá nínú ilé o wọ́n ní láti bẹ̀ náà ni wọ́n sáré ṣe nílànà bòńkẹ́lẹ́ òkú òru tí wọ́n sì lọ́ọ́ wá bìbò sí dasìkò yìí kọmíṣánná ọlọ́pàá ní wọn ò tí ì rí md hùn ìwádìí ó sì ń tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ náà. àná òde yìí náà ni wọ́n tún kéde wípé gbajúgbajà eléré orí ìtàgé adẹ́rìn pẹ̀kẹ́ òṣónú ni Babátúndé Omídínà tí gbogbo yẹn mọ̀ sí bàbá sùwé wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ó ti pàpà dágbére fún ilé ayé lẹ́yìn àìsàn tó bá fún ọjọ́ pípẹ́. Hmm gẹ́gẹ́ bí ìròyìn kan tí ó fi síta láti ọ̀dọ̀ ẹ̀ka àwọn eléré orí ìtàgé theatre art practitioner of Nigeria TAMPAN ti olùléṣẹ́ wọn ní Èkó wọn ni a sọ wípé ní kùtù ìdájí àná ló dágbére fúnlẹ̀ ayé yìí lẹ́ni ọdún mẹ́tàlé ní ọgọ́ta kódà pa ẹgbẹ́ ANTP náà Association of Nigerian Theatre Practitioners èyí tí ẹni tí í ṣe ààrẹ wọn Adéwálé Ẹlẹ́ṣọ́ tó náà bá oníròyìn Nigerian Tribune sọ̀rọ̀ ó fìdí ẹ̀ múlẹ̀ pé ní tòótọ́ ni o hmm. kọ́nà ọba kí o fi hmm. oríjì. tọ àmì o lórí àtúntò orílẹ̀-èdè nàìjíríà restructuring ẹgbẹ́ àwọn àgbààgbà nílẹ̀ yorùbá the yorùbá council of elders yce àná òde yìí ni wọ́n tójú oníkà mẹ́sàn-án ká o wọ́n ní ọ̀rọ̀ restructuring restructuring àtúntò àtúntò tí à ń sọ yìí àtúntò gan ò lè dá dúró báwọn wàhálà kan ò bá di yíyanjú lórí ọ̀rọ̀ nàìjíríà torí pé bí nǹkan ṣe ń lọ tá à ń tẹ̀lé restructure nìkan ò lè yanjú pákáleke àti lọ́bọ̀lọ́bọ̀ eléyìí tí nàìjíríà bára rẹ̀ rí tó ń tàwa èèyàn nú ẹ̀ kọ́lọ́hún kọ́sàmọ́ ṣàánú èèyàn ni ẹni tí ṣe akọ̀wé àgbà secretary general fún àjọ ọ̀hún dókítà kúnlé ọlájídé ló sọ̀rọ̀ lórí ipò tí nàìjíríà wà state of uh, the nation nípa nàìjíríà nígbà tí bàbá ó mọ sọ̀rọ̀ bàbá ní ẹ wo ẹ jẹ́ kí wọ́n lọ rèé wá ìwé òfin tuntun new constitution fún orílẹ̀-èdè yìí kí ló wáá fi le tó bá wọn àti tún ìwé òfin kọ́ ṣe á di ohun tó di lọ́bọ̀lọ́bọ̀ kìí ṣe ń tó le àfi béèyàn bá kàn mọ́mọ́ fẹ́ ṣe mọ̀nàfìkì ń àwa ara wa democracy òun náà la wà yìí ẹ jẹ́ ká fi àbá executive bills ẹ jẹ́ tó ní í ṣe pẹ̀lú àwọn nǹkan yìí ẹ jẹ́ àfi ṣọwọ́ sílé ìgbìmọ̀ asòfin ah ah láti paṣẹ bẹ́ẹ̀ àwọn náà àwọn eléyìí náà wọ́n ó sì máa tì í bọ ìlànà bó o lẹ̀ ṣe fẹ́ sí referendum lẹ́yìn yẹn á gbé wọnú ìwé òfin tuntun ilé ìta bá ṣe láti paṣẹ bẹ́ẹ̀ la lè mọ ṣẹ̀ṣẹ̀ sọ restructuring ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ yìí ó ti kọjá kàsí nǹkan o omi tó bá mọ níwọ̀n lèèyàn rẹ́ lásì bàbá sọ̀rọ̀ ilẹ̀ kún mọ̀ọ́yà kàdíẹ̀ mo ṣe ẹnu ń ṣàìsí síbí. ọkà díẹ̀ náà ni ló ṣe ẹnu <laughs> ní ṣàìsí síbí ah, àbíkólú ẹ̀ mọ̀dà aláṣẹ jù. ọ̀dà ẹja lọ sí ìpínlẹ̀ ti Anambra báyìí lórí sit at home àwọn ọlọ́jà ní ọjà Onitsha ẹni wọ́n sọ pé ẹ̀ẹ̀kan lè ṣe wa mọ́lẹ̀ o kí lè fẹ́ ká mọ̀ jẹ nínú èlé o ẹni wọ́n sọ pé àwọn ò ní gbọ́rọ̀ sẹ́nu Ohanaeze àti ìjọba àti ìpínlẹ̀ ti Anambra wọ́n ní wọ́n sọ pé wẹ́ẹ́ kí ni ọ wà nídìí rẹ̀ táwọn wà lọ́ọ́ rí fi orí àwọn wọnú ewu báyìí ẹ já lọ sínú ìwé ìròyìn ti Daily Sun gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ sínú ìwé ìròyìn ọ̀hún pẹ̀lú ìpè tí àwọn Ohanaeze Ndigbo àti ìjọba ní ìpínlẹ̀ Anambra tí wọ́n ń pè tí wọ́n sì ń polongo lórí rédíò fún àwọn ọlọ́jà pé ẹ bóde ẹ má dá wọn kẹ jáde ẹ lọ ta ọjà yín wọ́n ní síbẹ̀ òpin gín ni wọ́n ti àwọn ọjà kan pa ọ́ àtàwọn iléèwé pẹ̀lú báńkì pẹ̀lú àwọn èèyàn tó ṣe pé olóko pẹ́pẹ́pẹ́ ni wọ́n ní a sọ pé ta ni ó fi orí ara rẹ̀ wọnú ewu pé ìjọba tí ó sọ̀rọ̀ tó ṣe é ṣe ká mọ̀ bá wọn nídìí àṣẹ tí wọ́n pa ẹgbẹ́ indigenous people of Biafra IPOB wọ́n ní a ti sọ láti inú oṣù keje ọdún yìí tí wọ́n ti ń kéde wípé kóńká kò fìdí mọ́nú ilé rẹ̀ o nítorí inú ń bí àwọn látàrí mímú so tí wọ́n mú Maazi Nnamdi Kanu so lẹ́yìn tí ṣe olórí àjọ IPOB yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n ní àwọn ọjọ́ tí wọ́n bá ti ń sọ pé wọ́n mú wá sí ilé ẹjọ́ báyìí iná ni wọ́n ní kí wọ́n máa jókòó sínú ilé pẹ̀lú gbogbo àwọn àṣẹ tí wọ́n wá pa yìí àwọn olókoòwò àwọn ọlọ́jà àti olùgbé ní Onitsha àti agbègbè rẹ̀ ní ìpínlẹ̀ Anambra wọ́n ní wọ́n yà jókòó jẹ́jẹ́ wọn nínú ilé ṣùgbọ́n wọ́n ní kí láà wàá máa jẹ o bàbá jókòó sínú ilé torí pé ẹ̀rù ń bà wọ́n ẹni káwọn jáde tá a bá jáde kí la mọ̀ tí yóò ṣẹlẹ̀ ìròyìn inú láti ọ̀dọ̀ wọn ní Anambra tọ́ ẹ̀jẹ̀ á tún lọ sójú ìwé kẹwàá Vanguard lẹ́ka ètò ẹ̀kọ́ fásitì ìpínlẹ̀ Ondo wọ́n ní wọ́n mọ̀ títí pa báyìí o torí pé àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n ń fẹ̀hónú hàn tí wọ́n sọ wípé ọ̀rọ̀ owó ilé ẹ̀kọ́ àwọn eléyìí tí ó dàbẹ̀ pé ó fẹ́ gajara lọ yìí wọ́n ní àwọn fẹ́ fẹ̀hónú hàn lé lórí ìròyìn ọ̀hún ni ó wá láti ojú ìwé kẹwàá Vanguard bí mo ṣe sọ fún yín àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ gíga fásitì Adékúnlé Ajásin Adékúnlé Adékúnlé Ajásin yunifásitì tí ń bẹ ní Àkúngbá Àkókó ní ìpínlẹ̀ Ondo àná òde yìí ni wọ́n gbé ilé ẹ̀kọ́ ọ̀hún ti pa látàrí ìtàpóró gan látọ̀dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ilé tó ti fẹ́ máa fa làásìgbò nígbà tí ilé ẹ̀kọ́ sọ fún wọn wípé kò sówó kò sí ìjókòó no school fees no examination òrówó san òjókòó ìdánwò owó lọ́wọ́ ẹ̀yìn ńlẹ̀ no school fees no examination policy tí ìjọba ilé ẹ̀kọ́ gíga wọn tí wọ́n ní wọ́n gbé kalẹ̀ láti paṣẹ àtẹ̀jáde kan tó jáde látọ̀dọ̀ ẹni tí í ṣe akọ̀wé àgbà registrar ilé ẹ̀kọ́ ọ̀hún ọ̀gbẹ́ni olúgbénga òun náà ni wọ́n ti kéde pé wọ́n ti gbélé ẹ̀kọ́ ti pa o nítorí pé eh, àṣẹ ẹ̀sánwó ilé ẹ̀kọ́ ẹ̀ẹ́dókòó ìdánwò tí ilé ẹ̀kọ́ ọ̀hún gbé jáde ó bí àwọn akẹ́kọ̀ọ́ nú wọ́n sì ti faraya wọ́n ti bẹ̀rẹ̀ sí fẹ́ mọ́ ba nǹkan jẹ́ ẹ̀fẹ́ ká ojú ìwé kẹwàá Vanguard lọ́wà. ajá balẹ̀. the fashion academy ah. tún gbé nǹkan aládé o wọ́n kọ́ bí a ṣe ń ránṣọ bí ó yàtọ̀ sáwọn tó pè ní ìrọ̀rùn ìrọ̀rùn ló máa bá dé. bẹ́ẹ̀ni o the ace fashion academy pẹ̀lú ìbáṣepọ̀ institute of entrepreneurship and development studies ọbáfẹ́mi Awolowo university ilé-ifẹ̀ lóníkẹ́ wa kọ́ṣẹ́ aṣọ ríro lọ́nà tó bòde òní mu aṣọ ọkùnrin àti tóbìnrin native pẹ̀lú corporate dresses sẹ́wọ́dẹ̀ máa rí èrè rẹpẹtẹ títí yóò tún fi yàtọ̀ sáwọn ilé ìtókù àwọn oríṣiríṣi àrà ọgbẹ́ àtinúdá àti báwo ṣe máa ríṣẹ́ gbà lọ́wọ́ àwọn ilé iṣẹ́ ńláńlá ẹ ó máa ránṣọ ńláńlá láwùjọ pábánbárì bẹ̀ ni wípé ìwé ẹ̀rí tó dájú lẹ máa gbà lẹ́yìn tẹ́ bá kẹ́kọ̀ọ́ yege ní the ace fashion academy gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pẹ̀lú owó péréte ni o fún gbogbo ẹni tó bá wù láti wà lábẹ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí ti the ace fashion academy àti institute of entrepreneurship and development studies ọbáfẹ́mi Awolowo university ilé-ifẹ̀ ṣàgbékalẹ̀ ẹ lè kàn sí first floor ọmọ house òní and sons ládojúkọ palms Small. green road ìbàdàn telephone zero eight one five six eight four five six zero eight thursday twenty five november ní form máa close iṣẹ́ kíkọ́ máa bẹ̀rẹ̀ ní monday twenty nine november december àǹfààní aláìlẹ́gbẹ́lẹ́ lẹ́yìn ẹ ò gbúdọ̀ miss ẹ̀. ilé iṣẹ́ kan àròtún rí. second anniversary life plus foundation international ìlú ìbàdàn mi tìtì. àgbáríjọ gbogbo mẹ́gbẹ́ life plus foundation international jákèjádò orílẹ̀-èdè yìí ń bẹ gbogbo ènìyàn síbi second anniversary life plus foundation international ẹni àjẹsí pàtàkì ọjọ́ náà ni gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjìnìà olùṣeyí abiodun makinde àwọn àlejò pàtàkì ni professor kaz garba professor ọ̀nàdélé ayọ̀wọlé professor ike ajani dr abib ọ̀làmìtúyè àti dr olúyẹmí fásinà àwọn orí adájọ́ náà ní baba wa kábíyèsí his imperial majesty ọba nàbídì adéyẹmí ikú baba yèyé aláàfin ọ̀yọ́ àti olúbàdàn ti bí ìbàdàn àjí ògúngún ní sọwá ọba sálù adétúnjì labudọ ticket àti t-shirt fún anniversary ti wà ń kalẹ̀ bíbá ní gbogbo ọ́fíìsì life plus foundation international ẹ̀ lọ́ra ti yín bẹ́ẹ̀ ó máa wáyé ní saturday december 4th, 2021. one ní kakanfo up just be ring road ìbàdàn. Ìbàdàn. Láago mẹ́wàá òwúrọ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé zero eight zero three five six two two one double six second anniversary life plus foundation international. Èmi ò rí dẹ́rù ń bẹ̀rẹ̀. tí ìdí ajá ọlọ́run ó jẹ́rìí ara rẹ̀ pé èmẹ́nẹ́ the lord has spoken unto our father in the lord prophet Doctor olabamiji festus oyesola to break every evil bondage with the mighty word of god i am the lord èmi ni ọlọ́run àkàsẹ́ ìsọjí májẹ̀mú ọlọ́jọ́ mẹ́ta tí ọlọ́run paláṣẹ fún bàbá wa wòlíì òyìnbó ọmọ ọba jésù nínú ìjọ fellowship of disciple gospel church international gbogbo ọjọ́ kẹtàlélógún sọ́jọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣooṣù ní o every twenty three to twenty five of the month lọ́rọ̀ àṣẹ ọmọ tẹnu bàbá wa wòlíì òyìnbó jáde túnde wó dẹ̀ mọ́lẹ̀ tógun ayé rẹ ò ní gbẹ́rí mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run tólúwa ń lò lọ́wọ́lọ́wọ́ ni ọmọ dá májẹ̀mú ìpẹ̀kọ̀ lọ́jọ́ náà òpópónà amúlòkọ ni o ti sọ̀kalẹ̀ lárówó náà ó ti rí pátákó ìtọ́ni ṣọ́ọ̀ṣì wòlíì bàbá òyìnbó ọ̀nà tààrà tọ́yà lẹ́gbẹ̀ẹ́ pátákó lọ́kàn lé ìjọsìn wa lára ó lè pe bàbá wa wòlíì òyìnbó ọmọ ọba jésù sórí zero eight zero three three eight one eight two seven two tàbí zero eight zero five eight eight two eight zero one zero jésù ni olúwa hamisu sáréjẹ ń ọ sí nǹkan má pariwo ilé ìtajà place àjọ̀dún ọdún kẹfà pẹ̀lú àjọṣepọ̀ tecno làwọn èèyàn ò fi jìfà ìdínwó tó já scale. Hmm, máa gbé e mọ́ra. ìwọ rèé kẹ́yìí tecno camon eighteen series ojú ẹsẹ̀ ló gba fóònù míì lọ́fẹ̀ẹ́ lórí gbogbo tecno spark eight tẹ́ ẹ bá rà ẹ̀bùn ten thousand naira dúró dè yín tẹ́tẹ́ wọ́gbà lẹ́yìn ọ̀ṣọ́ka gbogbo oníbàárà tó bá tecno smartphone ni ó gbẹ̀bùn tó jọjú látọ̀dọ̀ tecno fúnra wọn nínú àjọ̀dún ọdún kẹfà play tecno product láforí ẹ̀ sọ sẹ́mísà ó sì ní mọ́ pariwo. ará àdúgbò lè ṣàjọ̀dún ọdún mẹ́fà o àṣekágbá ẹ̀ gangan ni ó falẹ̀ ya nígbà tí Tecno bá gbé náìsì wá sílé ìtajà play tí ń bẹ ní ìwòrò òdùnbàdàn lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí November twenty six. gbàmúgbàmù jìgìjìgì. ilé ìtajà play nù lọ́ọ̀kan tantalizer building ìyànà mọ̀nàtàn ìwòrò òdùnbàdàn ó yẹ pè wá lórí aago zero eight zero nine three three seven three three three three tàbí www.playonline.ng pẹ̀lú ẹ̀dínwó tó já scale láàfin ṣàjọ̀dún ọdún kẹfà ní ilé ìtajà play ọ̀rẹ́ mi èwo ah, ah, ní ṣẹlẹ̀ mo ní láti pa màálù lẹ́yìn tó wá kí mi báyìí o. bó bá wù ọ́ àjànàkú ni kò pa ṣùgbọ́n ní báyìí ṣáà ti bá mi wá ohun mímu ẹlẹ́rìndòdò tó tutù kí n fi ṣèbalẹ̀ ọkàn mi. Ah, nǹkan kékeré nu ṣáà ti gbà yìí kó o mú kọ́kàn rẹ lè balẹ̀ sans cream soda. sans cream soda láti iléeṣẹ́ fọmádẹ́kọ̀ ṣé kì í ṣe ohun mímu tí dùn tí kò sì ní ṣúgà nínú rárá nu níbo ló ti rí. níbo ni mo ti rí kẹ. ó wà káàkiri lọ́jà kẹ kò sì tán síbẹ̀ o ó ti wà nínú páànù pé báyìí ó sì ríra ní ibikíbi sans ní ayọ̀ mi ó ń tuni lára ó kún fún wàrà kálórì rẹ ò pọ̀ rárá bó o ṣe sọ tẹ́lẹ̀ kò ní ṣúgà nínú rárá. ẹ ṣùgbọ́n kí ló dé tí fi ń dùn báwọn. ìyẹn gangan ni ohun ara mi ìrírí sans cream soda ó ní àwọn ohun èròjà tí fúnni ní ìtọ́wò tó dùn ṣùgbọ́n adùn rẹ̀ ò ní ṣúgà nínú. ó jẹ́ wípé sans cream soda wà fún àwọn ènìyàn bíi tèmi tí ìlera wọn jẹ lógún. tí kì í bá ṣe sans cream soda kò lè dàbí sans cream soda rárá o. <laughs> à ń fẹ́ alágbàtà fún sans. pé zero eight zero fifty six sixty eight thirty one seven eight zero eight zero fifty six sixty eight thirty one seven eight. sans cream soda ilé iṣẹ́ pharmadeco plc ló ń ṣe à ń pèsè àti ọ̀nà àbáyọ fún ìlera. ajá balẹ̀ ajá balẹ̀. ìròyìn kan tí wọ́n fi pamọ́ sí gbọ́ ọlọ́kà lọ. mi mo fẹ́ pe àkíyèsí rẹ ìròyìn ọlọ́gbọ́n náà ni wọ́n sì pín síbẹ̀ sọlọ́gbọ́n ni ọ́ ah, àwọn ayé ni yóò sọ. ṣé kí n kà. èmi ọmọ bẹ́ẹ̀ mi gbọ́n. bọ́lọ́gbọ́n bá ní ọjẹ́ ń kà. ká jájọ jájọ bẹ́ẹ̀ fojú jáfojú ló bọ̀ wò. wọ́n ní gómìnà Abubakar Sani Bello hmm. ní ìpínlẹ̀ Niger ó sọ pé òun ò gbọ́dọ̀ rí kẹ́nikẹ́ni ó sì okòwò pé mò ń ta alùpùpù oh. ẹnikẹ́ni ò gbọ́dọ̀ ta alùpùpù mọ́ <laughs> torí pé alùpùpù yìí ni làwọn kànáńkórí agbébọn ni wọ́n máa béèrè pé ẹ kó alùpùpù mẹ́wàá wá àti iye owó báyìí báyìí báyìí wọ́n ní gómìnà mọ̀ ṣe dáadáa wọ́n ní ṣùgbọ́n kí ló dé tí gómìnà náà fi kó gbé ẹsẹ̀ lé ẹnikẹ́ni wọn gbọ́dọ̀ rí owó kankan lápò ẹnikankan nípínlẹ̀ Niger n kò yẹ pé bí wọ́n bá gbọ́dọ̀ pùpù wọ́n tún pa àwọn gbòòwò. Ah, Ọlọ́run àwọn èèyàn ń kọ nǹkan o ah. ẹ̀yin kò lè Nigerian Tribune nǹkan o. ibẹ̀ wọ́n fi sí. tọ́ wọ́n ní òkété bórù mọ alága kanṣu kan ní olú ìlú ilẹ̀ wa Àbújá mhm. alága kanṣu kan bẹ̀ làjọ EFC àjọ ICPC ló tiẹ̀ wá mú báyìí àjọ ICPC ti mú alága kanṣu kan o ẹ̀sùn tí wọ́n fi kan alága kanṣu ìjọba àbílẹ̀ Gwagwalada ní olú ìlú ilẹ̀ wa Àbújá ni pé ọgbà sábàámu lórí iṣẹ́ àgbàṣe tó gbé jáde àbàtẹ̀ ten million ní ẹ̀gúnjẹ eléyìí tí ó béèrè fún pé bí iṣẹ́ bá ti di ṣíṣe tán ó béèrè fún ó sì gbà nígbà wọn parí iṣẹ́ kí wàá ní iṣẹ́ ọ̀hún ọmọ kìíní ìgàn ìpèpele gọ́tà ìgbẹ̀gbẹ́ culvert tàbí dákọ́tà tàbí dákọ́tà àbúdá hmm. ó ní wọ́n ló gbé jáde ní kanṣu rẹ̀ ó sì gba ten million kickback lórí rẹ̀ ẹ Bọ́ládé ẹni tó dé la rí àmọ́ tẹni tí ọkàn. kò lè gbéṣẹ́ kankan kó kanṣu kankan láì bàjẹ́ pọ̀ ọba ju nǹkan lẹ̀. ìbanilókọjẹ́nu ń tọ́ sọ̀hún ah, gbogbo àwọn kanṣu Nàìjíríà olóòótọ́ ẹni mímọ́ ọlọ́wọ́ mímọ́ aláyà funfun wọ́n ò gbogbo tó. yàrá sọ̀rọ̀ fún ọ máa jiyàn láfàwọ́ dá. irọ́ ni o àìrí jẹ́ ti. o lè gbé iṣẹ́ kankan kó o kánṣu kankan tọ́wọ̀ bá mọ wọ́ọ̀wé a sọ pé wọ́n gba rìbá state nǹkan a sọ pé wọ́n gba rìbá federal nǹkan báyọ̀ wọ́n gba rìbá o.